والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد عليك يتوقف الله الشيء الصلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تلوى بيتي كل جكة àti àánú أدنائي kásálásù náà máa bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama gẹ́gẹ́ bí barnamaju ya talibal ilm ilé ìta máa ń sábà kójọ lórí ẹ̀ ní gbogbo orúfẹ́ ọjọ́ ìní lẹ́yìn ẹ̀hún zuhur ah, àkọ́tún rẹ̀ náà rí huwa barnamajun ilmiyun shar'iyun thaqafiyun usbu'i tàbẹ̀lọ́wọ́ ọba wa subhanahu wa ta'ala jalla fi ọ̀la ìkọlọ̀dá kòkó máa gbàdúkó náà kó gbalẹ́sìn lọ́wọ́ wa àwọn tí jòkó náà wá wà fún ní wàsáyá wàtàwùjì ha tó ń lè tó ń dá àbìláìlì àwòlè tá àlèbìláìlì ní ká fún wa láwọn ìmàrà àtàwọn ìdá ojú ẹni kọ́ tó dodo wà àti ká fúnni láwọn àsọ́ọ́lẹ̀ tí yóò máa lò gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ ti ń kọ́ ìmọ̀ tọ́ ní bàrúnámọ́jù lè ní ìtawà fẹ́ gbéyẹ̀wò làkọ́lé kan bí ó ti wá olùlàkọ́lé kan náà taari lórí ẹ̀rọ ayélujára wọn àkọlé òun ni pé sunna sufi àbí islam kí mo pè dáwà sunna sufi àbí islam àkọlé òun mo rí lọ́dọ̀ ẹnìkan ní báwọn náà ti wá kọ́nù pé sunna ahán uh -huh. ṣòfí àbí yíò ní pé ìwò ní a ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta àbíwò gan ló yẹ ká ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta a ń gbà mọ́ wá ara kọlé yìí á wọ́n wá wo bọ́rọ̀ tí ó ní ìṣùmọ̀ ní ṣe ní láàánú ó sì púpọ̀ àwọn distortions ká pàtàkì jùlọ àwọn ìtìhàmátùn dọ́límà àwọn ká máa ṣàbòsí fún ní ibi à ń kẹ́fín bú sí ní ọkọ̀ ibi àlámọ̀rí ọ̀rọ̀ náà wà wò pé tọ̀dún sáánì yóò dá kéyàn ní kẹ́lìmà kan àbí kẹ́lìmà méjì lórí ẹ̀ ọlọ́mọsá fún wa lásọ yìí ọ̀rọ̀ tí ìṣètò ọlọ́run tí ìṣètò ànábì ọ̀rọ̀ tí òjò tọ́lọ́run tí òjò tànábì tí ń jọ́rọ̀ fẹ́ nú màtàkùnmọ́jù tẹnu wà jáde bá a ti mọ́ wá ń ṣe ládùá al-ikhlas kí n kò jẹ́ torí tọ́lọ́run màtàkùnmọ́sá sì sànú wá bí ọ̀rọ̀ náà. ìbéèrè yìí tá a bá ní ó yẹ kó pọ̀ jù báyìí lọ ayé ẹ̀kọ́ ni torí tó bá nílà àṣìgbò ń bẹ lórílẹ̀-èdè láwùjọ wa pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá ó kọjá súnà àti sòfin kálukú náà pọ̀ tó gbóríṣiríṣi kalẹ̀ tọ́ mo wá rí pé àwọ̀ kan rọra ṣàlàyé mẹ́tẹ̀ẹ̀ta àwọ̀ ra sí kí ni jọmọ́ àṣàlàyé mẹ́tẹ̀ẹ̀ta kíni jẹ́ súnà kàmà hmm? kíni jẹ́ sùfí tó bá sí mọ̀ káàdé kíni kàmà kíni jẹ́ islam káàdé kíni náà kàmà nígbà bá mọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àwa mọ̀ pé ṣé mẹ́tẹ̀ẹ̀ta yàtọ̀ ọ̀tọ̀ síra wọn tí mẹ́tẹ̀ẹ̀ta bá yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ìwòláwà fẹ́ ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta tí mẹ́tẹ̀ẹ̀ta bá jọ ara wọn àti pé kò yẹ ká yọ kankan lẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta ká nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹyọ kan dádúró méjì wá dáyàtọ̀ bó ṣe ń jọ nínú ọ̀rọ̀ tá lágbọ́n ni tẹni náà sọ débi pé nínú súnà àámú ìtì torí ti sọ súnà dé táwọn èèyàn kan ṣe ló fa pé èyí tẹ́yìn bá wá sọ àwọn àmúnú ẹ̀ inú súfí náà àtọ́ aṣọ ìtò bá dá nínú ti iná àti kí ni àmúnú ẹ̀ fíbọ̀ tí táwà fẹ́ ṣe gangan ní Islam ìdẹ́mkọ̀ ẹ̀rẹ́ sì bẹ́ni ó ti wí pé Islam dábẹ́ ṣe kàràmọ̀ múnú súnà èyí tó bá jọ kàmúnú súfí èyí tó bá jọ ọ̀dà àjẹ́ kò yẹ kẹ́ni ọ̀hún sóò pin aláàrin súnà àtàwọn tó ń ṣe àbẹ̀ yìí tẹ́ ń ṣe yìí o àwà wo tẹ́yìn bá ìǹtẹ̀ gbogbo àwọn ibi tó ẹkọ́rọ̀ ni ó dénú ọmọlọmọsà fún wa lásọ yé arísìkí ní ká sọ̀rọ̀ kó yé ọlọmọsà fún wa lásọ yé arísìkí sì ní ká gbọ́rọ̀ kó yé ní ọlọmọsà fún wa lágbọ́yé náà nítorí yìí àti ní gbogbo ibi tọ́rọ̀ yìí gbà máa àrùnkẹ́yì akọ́kọ́ kí ní jẹ́ sunna kí ní jẹ́ sunna ìjọ ń pè ní sunna ní lédè ìlàrúwá pé gbólóhùn ní gbólóhùn lárúbáwá ni àbí bí lárúbáwá ní báwá ní àsúnná ìtumọ̀ rẹ̀ ni pé àtàríkà ojú ọ̀nà kí mo péjọ wọn ojú ọ̀nà tán bá ní súnà lágbájá kan ìtumọ̀ rẹ̀ ni pé kí ni o ìlànà lágbájá wọn ó yà òyí kíníkan ṣẹlẹ̀ níbi àdúgbò kan wọ́n mọ́ sábà ṣe kíníkan bẹ́ẹ̀ rán á ìtẹ́jú ah, ń wòye o lágbájọ́ ọmọ lágbájá ló fi súnà ilélẹ̀ èyí ò ní pé lágbájọ́ ọmọ lágbájá ló fi ìlànà ilélẹ̀ nítorí pé ní súnà nù ìlànà tọ̀kí wá ní jẹ́bẹ̀ lọ́dọ̀ àwọn àfá àtàbá ń sọ̀rọ̀ nínú Islam Islam ó ní pé kúlù máa sábàtà áó kúlù máa nùsìbà áó kúlù máa nùkìlà án rasulillahi sallallahu alayhi wa sallam táǹpè ní súnà ní tó bá rìnlẹ̀ látọ̀dọ̀ ànábì àbí tí ó rí àrígbà wá pé alànábì ṣe báyìí min qawlin olèjọ́rọ̀ tó bá ti jọ́rọ̀ ní tó wá látọ̀dọ̀ ànábì kí ni jama sunna a ó fẹ́ ilé àbá àgbọ́pọ̀ ọ̀rọ̀ lànábì fi sọ bá ti gbọ́ ní pé ọ́nlá ànábì máa ń ṣe báyìí kí ló náà di jama sunna a ó takririn àbí èèyàn kan ló ṣe kíní lójú ànábì ànábì sì rí pé kò sí láìfí bóyá káwẹ̀ ìfẹ́ wa rọra sọ parí gbà náà pé àti ń tán pè ní súnà nínú Islam ó ní gbogbo ń tán bá ti ṣàfihì sọ́dọ̀ ànábì ó ní kí ni ó súnà lọ́la bá ń sọ̀rọ̀ ń pa súnà nísìn ẹ̀dàkùn là ń sọ̀rọ̀ ń pa rẹ̀ Muhammadu sallallahu alaihi wasallam irú ọ̀rọ̀ wo láwá sọ ń pa nẹ́bí ẹ̀ à ń sọ ń pa ọ̀rọ̀ tá nẹ́bí àbá ń sọ ń pa nǹkan kan tá nẹ́bí ṣe lójú ayé rẹ̀ àbáhùn sọ ń pa nǹkan kan tán ṣe lójú ayé ànábì tí ó ti ṣe kínú tí ó takò súnà àti mọ́ kan náà pé a bá ànábì o inú àwọn ìṣesí rẹ̀ ní tó jẹ́ àádà gan tí ò fi ṣe ìbádà tí ò fi sin lọ́hun yá ìṣesí ànábì ní mọ́ ṣe báyìí kí ló náà bí súnà àfúwà pẹ̀yìn ní súnà tó láàdà súnà kínú ìṣesí ànábì a jẹ́ pé níjọ àbá ti ń gbọ́ súnà túmọ̀ ń tà ń gbọ́ ni pé gbogbo ń ta bá ṣàfihì rẹ̀ sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam tọ́ ìjọ àbáwá rẹ̀ ni tó sọ pé òun fẹ́ máa ṣe súnà kí ni túmọ̀ rẹ̀ ìtúmọ̀ rẹ̀ ni pé ó fẹ́ máa kọ́ sí ànábì ó fẹ́ máa tẹ̀lé ọ̀rọ̀ ànábì tánábì yìí sọ̀kalẹ̀ àbíntánlá ànábì ṣe lójú ayé rẹ̀ àbí nǹkan kan tán ṣe láànábì ò ta kòkó wá ní ah, èmi náà mọ̀ sí nǹkan ìtorí wọ́n ṣe lójú ayé ànábì kò ṣe kínú kò ta kò mo rò pé ọ̀rọ̀ náà gbọ́ yíwá yìí nǹkan mìíràn bẹ pé á ah, lójú ayé ànábì kìíní yìí sì ń o lójú ayá ànábì kí ní ṣe gíní kí ní báyìí ń bẹ amẹ́jọ́nà ànábì èwà ṣe ó sì ní rízìn tó fi yẹ kí ó ṣe nǹkan ni wọ́n bẹ̀rẹ̀ ilẹ̀ ní àwọn èèyàn wá ń ṣe súnà níbi irú nǹkan ní pé àwa ló wà ní ṣe àwa ni àìṣe wa ohun tàbí tó fi kọ́ ṣe ànábì lọ́nà wo a nìtorí ànábì náà ń tẹ̀ ń ṣe lé nìyí àǹfààní kó ṣe wà fún lójú ayé rẹ̀ àmọ́ gbé nǹkan nìjù sílẹ̀ a ṣe pé táàbà kọ́sí ànábì àwa náà kí láá ṣe agbé nǹkan náà jù sílẹ̀ àní ṣe iye ò náà ń pè ní sunnatun tarkiya kí mo pé sunnatun tarkiya sọ́rí báyìí nìsín sọ́rí pé ó jùwẹ̀ tá a pé n tó lè mú ṣe wá àmọ́ kò ṣe kí ni yíò náà ṣùnà àmọ́rú súnà wo tàbíyà èyí tó wá ṣe táwa náà wá ṣe kí ni yíò mọ̀ jẹ́ ṣùnà tó ń fẹ̀ẹ̀lẹ̀ ìyà ìgbọ́ ẹni ọ̀rọ̀ sọ tẹ̀lé e. ìntà náàbì ṣe òun fẹ́ máa ṣe ìntà ṣe lójú ayé ànábì òun náà fẹ́ máa ṣe bẹ́gbà ànábì ò ti takò ìntà náàbì ní ìdí tó yẹ kó fi ṣe tó sì gbélẹ̀ tí ò ṣe èmi náà ní máa ṣe irú ẹni oníláwá máa ń pè ní ahàlùsọ̀nà ìgbọ́ ìgbọ́ ahàlùsọ̀nà ẹni tí ń jẹ́ ahàlùsọ̀nà ònà àyẹ́pẹ́ gbogbo ẹjọ́ tá a bá máa rò lórí súnà nísìnyí níbo ni ó máa padà sí ọ̀dọ̀ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam súnà nù ahlu súnà ònù sọgbọ́ ìlà alábáyàbá pẹ̀lú takọ̀ọ́ra wí gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ó wù ọ́ láti máa gba súnà nẹ́bí àbíkò wọ́n náà ẹ̀dá dáhùn lẹ́ẹ̀kan náà jẹ̀mọ́ ogbò èlé o ẹni bá wùkú náwọ́ ọlọ́mọdé àjálì mọ̀ sí gbogbo wa ọlọ́mọdé àjálì mọ̀ sí súnà tọ́ bẹ́yàn bá ti wá ń ṣe olúwa rẹ̀ ó wá di ahàlùsọ̀nà alhamdulillah sáàtì mọ̀ súnmọ̀ ahàlùsọ̀nà nísìnyí ẹ dákun ìjẹ́ èèyàn máa ń gba fọ́ọ̀mù rẹ̀ nínú ibìkan fọ́ọ̀mù kọ́ sọ pé kò kan fọ́ọ̀mù nísìnyí ìjọ ládùúgbò nìkan téèyàn ti ń ṣe sọ pé tí ó kà àdúgbò ní sìn ìjẹ́ fàjọ̀rọ̀ súnà tó yìí ìjọ kan sáúdí ọ̀dáwọ̀ o sọ pé tọ́ta bá tí sọ̀rọ̀ súnà bí yẹn bá ti wá ń fi sáúdí kun olúwẹ́ dókùrọ̀ àbí òdòkùrọ̀ o ẹ̀yìn mọ́ sọ mú pé mọ́mọ́ pààrọ̀ mọ́ irọ́ ti bá ti ẹ̀jẹ́ ẹ sọ mọ́ ẹ̀rẹ́bẹ̀ẹ́kẹ́ mọ́ ṣe kí ni mọ́mọ́ pààrọ̀ mọ́ irọ́ ṣe kí ni irọ́ ti bá ti ẹ̀jẹ́ òkúrọ̀ sí ni ọ́ in ti ń jẹ́ súnà ta ló ní

ẹ máa wà lọ́wọ́ Saudi àpapàrọ̀ máa irọ́ nìyí o ò kan Saudi Saudi ò kan súnà tọ́ bí Saudi náà bá wá pariwo páwọn náà fẹ́ wá ṣe súnà o àwọn náà ń tẹ̀lé súnà ni súnà kọ́ ní tẹ̀lé àwọn náà fẹ́ darapọ̀ ní wọ́n iṣẹ́ ìpìlẹ̀ àwọn náà fẹ́ darapọ̀ máwọn ahàlùsúnnà ni kìí ṣe àwọn ahàlùsúnnà ni ó darapọ̀ mọ́ Saudi sọ́rọ̀ mi yé báyìí sí súnnà nù ibi tá àti tí ó ní súnnà ti sí rí ìwọ́n bọ̀ wá o Sufi kìí ní súfí ò ṣe é pè ní nǹkan báyìí pàtó súfí sí ṣòro lè ó sì ṣòro lẹ̀ mẹ́nì kankan pẹ̀lú ìdí ìdí ni pé súfí ń lọ pẹ̀lú zamani pẹ̀lú kí ni o zamani ìjọ súfí ó bẹ̀rẹ̀ tákọ̀ọ́kọ́ fojú sáwọn kan lára pé àwọn táàmà pè ní súfí rí àwọn kan náà fà ní after one hundred years ìjírá gbogbo bí tẹ́nu sí ń kún jù náà nù kámọ̀ lọ jìnà àmì sàbòsí fún wọn àmì sí kíní àmì sàbòsí fún wọn tọ́ àmọ́ tó dáwà fára ipa àwọn àkókò tí ó bẹ̀rẹ̀ rí ló bí ibn nasiri sarraj ó ní tí ń jẹ́ súfí gan ti ń bẹ kí islamu ò tó dé ní máa tí wọ́n bẹ kí islamu ò tó dé kò kàn wá in tó kàn wá ní látorí àlẹ́gbà muhammad abalukura ní ìran ni tó fi dì sí ìlànà àlẹ́gbà Ibrahim sì rèé olúwa ti so a rí abu nasiri sarraj abu nasiri sarraj tó ṣe kí ni tó àmọ́pọ̀lọpọ̀ ọjọ́ máa ń wínú pé láti bí 100 years sẹ́yìn kí ni ó wá bí kí ló sí kí ni mo pé kí ló bí in táwọn wò ní pé nígbà mọ́ ní wọ́n ní ìfẹ́ ayé ó ti gbalẹ̀ ìfẹ́ ayé kí ni ó gbalẹ̀ ìfẹ́ ayé gbalẹ̀ ó gbòde ó gbàlú kán ilé ní nǹkan tí alìmọ̀ arìkùl kabir ibn khaldun ní tó sọ̀nù ibn khaldun ní inna nash'atahu kanat fil qarni thani indama aqbala an-nasu ala ad-dunya ó ní sẹ́ńtírì ẹlẹ́ẹ̀kejì after hundred years àkọ́kọ́ ó ní súfí bẹ̀rẹ̀ nígbà táwọn èèyàn di pé wọ́n wálé ayé mọ́yá wà ń sọ́rọ́ fà òná sún ó láwọn èèyàn kan wá kóra wọn jọ tí wọn àwa ní àwọ òní lọ́bí tẹ̀ lọ yìí àwọ òní wálé ayémáyà wà ń sọ́rọ́ fà òná sún bí zuhudi wàlẹ̀ ìbàdà ó láwọn èèyàn kan wá ní yìí dáàbí wá wálé ayémáyà ti wá àwọ òmà lílé ayé sáni fàṣọmọ bí sòfìyà fàṣọmọ ní wọn mọ̀kọ́dé bá ibùdó kàlùdó ọgbà mẹ́rin wọn sòófí ó sọ sí bàbá wo tó bí òun nísìn àwọn èèyàn wálé ayé mọ́yá lọ́pọ̀ jàǹtìrẹrẹ àbí láwọn kan wá wò pé àà tẹ́sì islamu náà sì láfẹ́ sí àwọ́ ò mọ̀ aráyé sá àwọ́ ò wà gbájúmọ́ ìjọsìn nígbà mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ yìí ọ̀gọ̀rọ̀ àwọn tó wá ń ṣe bọ̀jìrì nù ìgbà tí ó tún fi ṣe sáà tí sàmánì tún dàgbà lọ sókè díẹ̀ wọ́n bá tún introduce pé ìráyé tá a wá gan bí àti kọ́kọ́ jẹ́ kó máa hàn ibi aṣọ tá wọ̀ ni àwọn bá ní àwa ò ní máa waṣọ tẹ́yìn èèyàn wọ̀ mọ́ ó wá kú sọ́mọ́ bá a bá pẹran tán bí apagbo àbápò fúnfe tán máa ń yọ awọ lára rẹ̀ awọ kí náà bí ṣe síwọ̀ mọ́ ìtẹ́ kírun àbí ẹ̀dùkan nílùú ọ̀ṣẹ́un òwókó àbí pàmá tọ̀ níjọ́ náà sọ ní gbogbo tí wọ́n náà fi ń ṣe pàmá fi ń ṣe lù àwọn ò àta yóò gbẹ pẹ̀sẹ̀ sọ́dà sọ́tàn wọ̀nù aṣọ níwájú aṣọ onírun súúfù láti ń pẹ̀lú ẹ̀lú lárúbáwá pẹ̀sẹ̀ sọ wọ́n di kínú súúfì àwọn aláṣọ àwọ̀ ẹ̀ràn ni ah eléyìí oní tó ń pè ní súfí lọ́wọ́ kí ni lọ́wọ́ bẹ̀rẹ̀ rẹ̀ tọ́ sọ́rọ̀ pé nìsín bàbá wò ó ṣé ó kà nábì báwọn ó ẹ̀ dáhùn mọ́ o ó kà nábì ṣùgbọ́n ìyá ayé sára ń bẹ nínú ìgbésí ayé ànábì àbí òsì aláìráyé ìráyé sá ń bẹ nínú ìgbésí ayé ni ànábì ó náà tẹ́ nínú nǹkan ẹgbẹ̀rún tí ń bẹ lára ànábì inú nǹkan ẹgbẹ̀rún tó tún ju ẹgbẹ̀rún lọ tí ń bẹ lára ànábì ẹyọ kan nú ẹ̀ àwọn wá lò ó nílò kan gbé hàn gbà náà kan lè fi yapa sáwọn èèyàn tí wọ́n wà ilé ayé mọ́ àyà lọ́bá sọ wọ́n di ṣòfin pẹ̀lú eléyìí ìjẹ́ láì fi ń bẹ́ẹ̀ ẹ̀ dáhùn mọ́jọ máa sí láìfi mẹ́ tó ń pè ní ṣófì ní bó ti bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ rẹ̀ ní ìráyésá ní àti bó tó jọsìn ọlọ́run kọ ráyésá tán kọ wá gbájúmọ́ ká mọ́ jọsìn fọlọ́run tó ń pè ní ṣófì nù tọ́ sọ́rí bí ọjọ́ ayé ṣe wá ń dàgbà oríṣiríṣi nǹkan ó wá bẹ̀rẹ̀ sí ní ìwà wọ̀nú ẹ̀ sọ́nà pé ìta ni wọ́n mú tó ń gbà mí ìráyísá ìjọsìn ọlọ́run ìpayà ọlọ́run ọgbọ̀n tó mú tó nù àwọn gbà tọ́jú ayé wá lọ kíní òní wá ń tì wọ́n débi pé ẹwà kíní yóò yẹ kó mọ láàrin ìlú kan ló jẹ́ sí àwọn àfáà ńláńlá kan bẹ tí wọ́n ti lọ pẹ̀lú rúùtùmọ̀ yìí ẹ mọ̀ bá táwọn olóòmọ̀ dákọ̀ sófin ọ̀rọ̀ wọn ẹ mọ̀ bá táwọn mọ̀ sọ àwọn ọ̀rọ̀ bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ táwọn oníṣúfí kó mọ̀ lò pé àlásánù lè bá sí rí àfáà wọn ni wọ́n sọ bẹ́ẹ̀ ìdí wọ́n fi mọ́ pé bẹ́ẹ̀ ni pé torí ìpìlẹ̀ yìí kò sáfà kan tí ó takoró kẹfẹ́ ẹni ọlọ́run kan tó ṣiṣẹ́ ọlọ́run tó ṣiṣẹ́ ọlọ́run kò ní ráwọn èèyàn kan sọ́wọ́ pé àwọn èèyàn wálé ayémáyà àwọn ní wáyémáyà àkọwà tako wọn kódà wọ́n yà tó máa encourage àwọn èèyàn pé ẹ wò àwọn ilé ìná ni àmọ́sọ wá rí bí ọjọ́ ṣe ń lọ rírí ọjọ́ àwọn nǹkan míì tó kún kódágbà tó dáa nìkan àwọn míì tó fi àlàkùlákù lẹ́hásánà kí wà ó dáa a bá ìwọ ọmọlúwàbí lọ́wọ́ èèyàn ó tún wọnú ẹ̀ gbogbo tí wọnú ẹ̀ lè kí ní ti ń gbẹ́ ìgbẹ́ lára tàbí sallallahu alaihi wasallam àmá sọdígbà tó wá yá ìráyé sára pé ó báwọn kan ti tó fi kíní kan kùnú kí ni yóò àwa ní ẹmọ́wùlẹ̀ já ara ìsá nìkan ẹjá lo ayé pé àfikà dòdò sí ká sì lo ayé pé àfikì bí ó máa pa wá ká jẹ́ kí mọ́wọ́ pé ká yóò lò sí ká dáyé ké bí ó máa pa kódà àwọn kọtíra lórí ẹ̀ wọ́n pẹ́ ní alhari tó lù mọ̀ hásì bí àwọn tó kọ́ bẹ̀rẹ̀ wọn àwọn ará ọmọ sọ nígbè bí bá wá pa tán yóò kàn bẹ̀rẹ̀ sí ní máa wú ikú yìí ebi òun ni wọ́n ń fa à ń sọ àwọn ìsọkúsọ nítorí wá dá wàhálà alẹ́ sí lóṣù fi ni ebi àwọn àkídàtù alhulul níbi ó ti wá wọlé nù mí kọ́ tí ń wò mi àà gbogbo àwọn wahdatul wujud aqidatul hulul àwọn kí ní gbò wá wọ bẹ̀ tán tí máa dìbọn wí wọ́nàwọ́nà àwọn kan wà ní pé àti ah, ah, ah, wo kò yí lórí o àga màjínúnù ní àkéṣe màjínúnù núnù àkọ́kọ́ àwọn aṣọ di bá núnù ẹlẹ́ẹ̀kejì àwọn aṣọ di bá kí ni ó jẹ báwọn wà ń pè kéwù mọ̀jìdúbù nígbà sí pé ní ni pé ẹni tá a jà sábà tá a fà ó wà ní ọlọ́run ló jà sábà rẹ̀ nígbà ọlọ́run wá fà mọ́dọ̀ tán ni wá àfá ìfẹ́ ọlọ́run wá mú tán ni wá mọ́jú wímọ́ apọlọ́wọ́ bá fáyẹ̀ mara láyé inú àdìgúnmọ̀ ìtàbí ẹkọ́ ọkọ́fà annabuwa muhammad sallallahu alaihi wasallam torí bí àwọn ibi táwọn pàlàpàlà

ìtẹ́yìn mọ́ òjú kí ni ṣẹ̀rí àárín ṣọ ẹmọ́ ìdásọ́rọ̀ ti ń bẹ́lẹ̀ yìí ní wàhálà ti dénú àwọn akọ́kọ́ sọ bí tí wà sọ́rí ìjọ ẹbá jẹ́ ti ń gbẹ́nu ìmọ̀ sọ́hùn ní gbogbo tẹ́ ẹ̀bá ń ṣe láyé èdè burúkú wọ̀bẹ̀ sọ́rí ìpín tí wọ́n pín sí méjì bá ti di pé wọn náà wo níṣẹ́ gbogbo àwọn ẹlòmíì náà tí wọ́n ń pè wọlé ọlọ́run lẹ́yìn ilẹ̀ yorùbá wa yìí náà láwọn kéèyàn máa ṣe mòlúdì kó kó gbogbo ayé jọ kó sì jù àsákàrí jáde kó máa fìtọ̀ lé gbogbo wọn ẹ̀sìn ní ìhùn normal bọ̀dá bá ti ń sọ̀rọ̀ pé kìíní kan ó ní ìmọ̀rí wọ́n sọ ọmọ ìtí wá kó ká mẹ́rin mẹ́rin ìka kọ̀ọ̀kan òbí tí wọ́n bọ́ wáyé lítìkí wá gbé láńtà dání sí yà ìkiri wọ́n fi rí náà kàdíra lọ́sàn gan kí wá bẹ́ lo gọ́ọ̀bù kí wá lo gọ́ọ̀bù méjì kí lò kan sí àyíkí tó lò ilmu sharia lọ́mà ọmọ kí ni ẹ̀yìn dáwà alálẹ́nu ohun àwọn kìíní láwọn fáwọn bá wọn jà sí pé ẹyọ kìíní ìkúrò hmm. aláàdìyọ ẹgbẹ́ kìíní ìkó ń bẹ́ẹ̀ ànígbé kó ń bẹ́ẹ̀ bí kìíní ìdí ń bọ̀ ní tilẹ̀ yàtọ̀ sí tí ẹ padà ń ṣe mo rò hmm. hmm. sọ ìmọ̀ gbangba yìí ọmọ yìí tá jẹ́ ìmá ọkọ̀ sọ́rí bí kíní ò ṣe ń dàgbà ní gbogbo àwọn òrùrí ló wá ṣe kíní ìwọlé ìwọlé ìwọlé ọlọ́mọṣà ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa sọ́rí gbogbo àwọn tó gbérú àwọn òrùrí báyìí wọlé àsádùn òkun wọn nínú ni wọ́n àmọ́ bàbá sàwọ̀ nǹkan tẹ ìtara yìí kí ló rẹ ariwo tó ẹkẹ mọ́ pa wọn ìtara wa o ayúbẹ̀kọ́ níbi àwọn súnfì tí wá láti wá gọ̀ọ̀nù àwọn náà wá fẹ́ tàwọn dànù wọn bá bẹ̀rẹ̀ sí ni kó wọn mọ́ra wọn bá bẹ̀rẹ̀ kan sọ pé ìjẹ́wò lé ọlọ́run ló sọ àwọn ìdíbẹ̀ sọ́rí di mọ́ ọmọ ìlànà wọn ṣe wá ń jìnà sí mọ̀ sí tó rántí dámọ̀ jòkólẹ̀ the more ní kíní òṣè wọ́n àbí àbí á ìǹtẹ̀ gbé dání yìí kò bá kí ní kò bá láta ìlú sọ ti pé bí kíní òṣè ń dàgbà nù àwọn náà wọ́n máa ń wà wà fà tí wọ́n lẹ́ra wọn mọ́ àmọ́ wà fáwọn kálukú yanjú ara wọn Sheikh Abdul Qadir Al-Jilani rahimahullahu rahmatan wasi'a àfáàgbà kí mú pé Sheikh Abdul Qadir Al-Jilani wọ́n lè máa wípé ha tí mú láwọn kàdíyà ń pariwo rẹ̀ ní ohun aláìwọ̀n sí lójú ọ̀nà kanáà ara àwọn afáàdì sheikh islam ibn timiyyat al-hafid rahimahullah àwọn afáàdì sọ̀rọ̀ pa wọn ìyàwó ilé ìyàtọ̀ àwọn tó dá kí ní ṣù bí àrú gbòrò àwọn bí àwọn yíò ń dé àwọn tó kéré burúkú dé àwọn ilé àwọn sọ yóò gbọ́n sọ láwọn ilé wọ́n ti gbò ìmà àti máa ń sọ̀rọ̀ kan sípàtò lọ́pàdé ti ń lọ lójú ọ̀nà rí tí ẹ̀sùn sójú kan tó gbò wọn lórí tó nǹkan jáde mẹ́ ní Abdulkadir Jilani ilẹ̀ Abdulkadir wòlíì èmi ọlọ́ni ọ̀ ń tàwà lé yomi lọ́nà òlìyà wọ́n gbọ́ gbogbo tí mo ṣe léwọ̀ pátápátá mo ti sọ ní halal fún ọ gbogbo haram ó ti di gíní halal ìyí ò sí àtòkọ́ sí gbọ́ ìmọ̀ ló rántí pé ìwọ ìwọ ajé mi ìwọ ṣe ìtọ́nù ní ọmọ tí mọ́ ṣe ìtọ́nù láìnù ní ọ lè ṣe èmi lọ́nà ṣe ìtọ́nù náà gbọ́ wá kí ní kápò náà bá ní àà àtòkọ́ sí ọlọ́mọ là ó ní tí mo ṣe fún ìtọ́ bá mọ iye èèyàn tí mo ti fi sọnù ní àlè mọ̀ ìkèṣe díẹ̀ tàmá bí kí ní sòfíà ti wá ń dàgbà nù ló fi wá débi à ń tẹ́sọ gbogbo náà lẹ́ẹ̀ a ń tẹ́kí ní ilẹ̀ mú pé a ń tẹ́sọ funfun ó dàgbà síbẹ̀ awára àti wàdífà wàdífà ohun iṣẹ́ ló ń pè bẹ́ẹ̀ awára àti láàzìmí láàzìmí ohun in táàmù ẹ̀dún nímọ̀ láàárọ̀ láàárọ̀ yíò náà bá fi yíò gbé ilẹ̀ inú yíò tó gbé lẹ̀ nísìnyí látọ̀dọ̀ ànábì àti ní àtìkáàrò sọ̀bá wàlúùsà àti ní táàmù náà bí rẹkọmẹ́ndì fún aládùúgbò àtàmọ̀ kí láàárọ̀ àtàdúrà táàmọ̀ ké ní ìrọ̀lẹ́ ẹ̀yẹn sọ fún súfí pé ìwọ́jú láàzìmí àti wàbífàlẹ̀ ya mọ́ ṣe àzùkárù sọ̀wá wà lọ́sà ìmọ̀ bí ọ̀rọ̀ mi yíye jọmọ́ tọ́ ní ṣókísá ìtànpè ní súfí òun èyí bó ṣe wá ń dàgbà sí lóríṣiríṣi wa wọnú ẹ̀ gbogbo aná láti mọ̀ oríṣiríṣi nǹkan tí ó ti wọ́n ní ṣe àdúgbò náà ọ̀yẹ́ láwọn tó ń gbé láńtà lálọ́sàn yẹn abọ́ èrí kí láwọn náà ṣòfì ọ̀rẹ́ tó kó tẹ́sù bá bí ọ́ndúrẹ́dì sọ́run tí ó mọ̀ wò báyìí èmi mọ̀ kan bẹ́ẹ̀ ládùúgbò wa ọ̀rọ̀ tá ń gbà tá ń dàgbà bọ̀dé tá ń ta kéré jù báyìí lọ. àwọn abẹ́rọ kí wàá ṣùgbọ́n àti níbi síìtì kí ló kan sí wa ń jọ náà mo ti pàdé ẹ̀ lọ́nà nù àwọn bọ̀ mo tún wá aláì kò lọ́kẹ́ ìrọ̀lẹ́ ara ló sì tàtẹ̀sùwà sọ tó ẹni ó fi jáde láyé òní ọlọ́ọ̀nà pé ẹ̀dàkùn irú jẹ́ wòlíì wo ni ó gbà wá débi ká má kí wọn ọ̀rọ̀ náà gbàfúra bí gbàfúra gbàfúra so bí sùfìyà ó ti máa rí nù so láti ní kò sí lẹ̀ mọ́ nǹkan kan lóyún á débi àwọn yìí ń ah. àwọn yìí ń ló bí gbogbo sọ̀lá tó lè fà á tí ó fi gbá ń parọ́ máa nẹ́bí igbó ti lajú lẹ́rí òun ọ̀sùn dáná ìfi wá bá wọn ó sì pé tán ó sì gbé sọ̀lá tó lè fà á tí lò lọ́wọ́ ó sì jówó màtí gbogbo ẹni bá ń ka yóò sì lọ sọ̀lá tó ọ̀hún ní fi ń débi àlùmọ́rọ́ tó lọ ní sọ̀lá tó lè fà sí tàdá àlàáfíà khutba nínú ọ̀rọ̀ ààrẹ ọba ilé kí sọ̀rọ̀ bá fi ẹyọ ọ̀kan yóò ṣe déédéé kọ kí alukurani lẹ́ẹ̀kẹ́ni alukurani lẹ́ẹ̀kejì alukurani òfin dé mẹ́wàá alukurani hundred alukurani one thousand alukurani two thousand tọba tó ká alukurani from fatiha dé nurse ní six thousand times ó ṣe ládàtọ̀ ọgbọ́ ó tẹ̀sẹ̀ sí ní ládàtọ̀ ọba gbà lórí sọ̀látò lè fàájì ẹ̀yọ̀kan so àpẹ́ ìkan náà wílẹ̀ yorùbá yìí náà tó náà ní ẹ̀mọ́tẹ́gbẹ̀sọ́látò lè fàájì àríṣẹ́gbẹ́ kankan ìsọ̀lájúbà ní kìí ṣẹgbẹ́ ìrún gan ìrúgbó bẹ́ẹ̀ kẹyọ kan tó ṣe déédé sọ̀látùlù fàájì ní sọ́látùlù fàájì ha òun ní òkú mẹ́sẹ̀ kí ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀ sọ̀látùlù fàájì fàájì àdìkan ló ṣe déédé rẹ̀ àmọ́ kìí ṣẹgbẹ́ ìrun dákun fásíà mélòó là máa ń ké lórí ìrun zúrì nísìn fásíà mélòó là ṣe mẹ́ mẹ́rin jọmọ́ ń tà ń pè ní Islam àṣòfí òmùrè tọ́ kí wá ní jẹ́ al in ti jẹ́ al-Islam Hmm? ọ̀fẹ́ mọ́ tán rẹ́dí àti máa bọ́ rẹ́dí àti máa alìsìláàmù ni pé ó wà lè sìsìláàmù lillahi ta'ala ó wà kí ní o ó ní kọ́ juwọ́ rẹ̀ jù sẹ́lẹ̀ báyìí pé ọlọ́run ibi ọba ti ní máa lọ nígbà náà ní kí ni o ọ tún lè sọ báyìí pé in tán pè ní alìsìláàmù ní ta'atullahi ta'ala kí mú pé ọmọ tẹ̀lé títà ní tọ́ ọ̀há lè ọlọ́wọ̀n òun tẹ̀lé níbi Islam ẹni ó fẹ́ ṣe Islam fún èyàn kan tó súnmọ́ nípa lẹ́yìn òun ẹni kan tó fẹ́ ṣe Islam fún náà àmọ́ Islam tó fẹ́ ṣe fún ìwà àti ẹ̀ mọ́ra yìí ìwọ́n mọ́ ọlọ́run ọ̀lẹ́ dáadáa mọ́ ọlọ́run wa sọ fún ọ pé sọ wá fẹ́ rí mi ọ fẹ́ mọ̀ mí ọlọ́ni ìwà ni a bẹ̀ kúl sọfáráyé in kuntum tuhibbuna Allaha fattabi'uni tó bá yí pé nífẹ́ ọlọ́run tẹ́ẹ̀fẹ́ gba islam tààlẹ̀ tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam dákun láti wá ṣe islamu tààlẹ̀ tẹ́ká ànábì ògbẹ́nu sọ́hùn ó ẹ̀ dáhùn mọ́ láti ṣe islamu tààlẹ̀ ní kò sí jíjẹ́ súnnà ẹ̀ dáhùn mọ́ bá sọ ọpá jọ súnà lẹ́ẹ̀kọ́ kí ni súnà kámọ̀ tẹ̀lé lánàtánú ìlànà nẹ́bí ọlọ́wà ní sọlá àkọ́bẹ́ rí ìsìláàmù ṣe rí ànẹ́bí sọ fún ẹgbẹ́ àbíkẹ́ tẹ̀lé ìlànà ìlànà látẹ̀lé sọlá lẹ́mí àti ẹlẹ́tẹ̀ lánàbí nìkìn dákùnbó lánàbí àdámọ̀ tẹ̀lé káàkiri àdúgbò ìtumọ̀ ẹ̀rí pé tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ tó bá tẹ̀lé ìtàn ló bá mọ́ ṣe tẹ̀lé ìtàn gbọ́ kó ṣe lójú ayé rẹ̀ sọ ni pé ìsìláàmù ìjó le jòkó láì ní súnà ọ̀dá ò máa fà á kódà ní ẹ̀ tó sọ fún ọ alukurani tún la kámọ́lẹ̀ paragada yóò ló tóbi jù olùwà ni wàlá yóò tẹ ẹ̀yà fàfà sóòl ẹ̀ bá ń parí ẹ̀ ẹ̀ ké jama ọlọ́run níbẹ̀ tí wà náà bí òun gbogbo ẹnikẹ́ni tó bá ilé ti tẹ̀lé tiẹ̀ ta ló tẹ̀lé tó bá jẹ́ tẹ̀ lánàbí tó fẹ́ ah mo fẹ́ tẹ̀ lánàbí o kí ni túnmọ́ tọ́lọ́ fẹ́ ṣe ooo nígbàtí ẹ̀kan bá dúró pé ah ọlọ́run ti ní ilé róòwọ̀ tí má fẹ́ tẹ̀ lóhun àbí kí n tẹ̀ lánàbí mo wá fẹ́ tẹ̀ lánàbí o gbóná tí mo sọ yẹn kí ni mo ní mo fẹ́ máa ṣe fúnra bí wọ́n bá ní ọlọ́run níjẹ́ ní tẹ́lẹ̀ omi ṣe súnlẹ̀ ni ó kàn máa

so tó bá náà ṣe súnà ṣe súnà ágàbè lọ́wọ́ rẹ̀ àti gbọ́ ọkọ̀ lọ́wọ́ bájá lọ́ọ̀ kan mọ́ ní ṣe ọbẹ̀ tẹ̀ láàrín àbọ̀ tẹ̀ láàrín tó bá ti ní àmúfẹ́ tẹ̀ láàrín o àá kínú ṣe súnà láàrín ó jama ẹ̀ gbọ́n mi yé báyìí a jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìsìláàmù tọ́lọ́run fi láàrín nábì wọn hmm? kí ni yóò ṣe kó tó lè rí ṣe súnà bí ó bá ṣe súnà tó lè rí ìsìláàmù ṣe ọ̀lẹ́ ní ṣe láwọn àfáàwà al'allama al'imam al-barbahari rahimahullah an i'lam anna al-islam huwa sunna wa sunna tahiya al-islam i'lam anna al-islam huwa sunna wa sunna tahiya al-islam ilọ́ mọ́ pé ọ̀lẹ́ rí islam ṣe àfi pẹ̀lú sunna kò sí ìsìláàmù ìjọ́sẹ̀ ní ìsìláàmù ògangan ní kínú ìjọ́sẹ̀ ìṣẹ́ ní súnà òun náà ní kí so bí àbá ń sọ pé òun ṣe súnà ní ìsìn kí ló lóun ṣe jàmá tọ̀ jàmá ìlápàá wájá béèrè níṣìn ǹjẹ́ èyàn wá lè sọ pé lẹ́bí ta sọ pé ṣùgbọ́n pẹ̀lú ìpìlẹ̀ tàláwà fó ti takò ayé ẹ̀kọ́ kí ọ ní èmi ò ní ráyé tá o èmi mọ̀ wá ní o in fact ìjọsìn mi ìwọ̀nba ni ó mọ̀ lẹ́wà kí wákàtí mara àrùn ó ò so àmọ́ ní ráyé sá ó dá ìjọsìn mi lẹ́nu kí n kí wákàtí mara àrùn kí n gba rọmọdán ọ̀ràn yàn ìní ó lágbára púpọ̀ gbogbo tí wọ́n fi wọ́n ṣe nu sọ̀wé kò ṣe tọ́ ó wá ṣe islamu àbí ó ṣe islamu yóò ṣe súnà àbí ó ṣe ah sọ̀rọ̀ lè yìí nìjọra yìí ó sọ sí yọ́ tí súnfí bẹ ní nǹkan sáwọn àfáàgùn òtakùnjọ́ náà gan-an ìjọ tí ń bẹ bẹ́ẹ̀ bí nǹkan ẹyọ ọ̀kan nínú nǹkan ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ó ní súnfí àmọ́ súnà gbogbo ń tán pè ní Islam ó ní kí ni ó súnà ó sọ̀rọ̀ méje báyìí kí ló wá bí gbólóhùn àlùsọ̀nà àtúgbọ́ wọn ló ṣèlú ló bí gbogbo ẹni bá sọ fún wọn kó ṣèlú ló bí sunna sọ fún wọn pé ẹ má máa pa irọ́ yìí ti pọ̀ jù yìí ti kí ni pọ̀ sọ nígbà kéré jù báyìí lọ àwọn abẹ́ sí nípa bí ẹ̀ka bá sọ̀rọ̀ á ní ah, ah, gún òkè ẹ̀nù yóò kàn ayé inú ẹnu rẹ̀ lọ́dún kí ni má máa pàrọ̀ máa pùrọ̀ lọ àyùbá náà sì jọ Yorùbá sọ̀rọ̀ láká ìkan a ní gbogbo ẹni tí ó bá jogun kógún kí ni ó dé tó pátọ̀ títà òun náà ló jẹ́ máa pátọ̀ títà torí gẹ́gẹ́ jẹ́ gbogbo bẹ́ẹ̀ bá fẹ́ jogun ìjọba Saudi omi pàrọ̀ níjọ́ abá ti ń sọ̀rọ̀ súnà àbá ń sọ̀rọ̀ àwọn ahàlù súnà kò kán kí ní kò kán Saudi Saudi dé náà lòun náà lòun náà fẹ́ ṣe òun náà fẹ́ ní ó dàbí ká mọ̀ sọ̀rọ̀ Islam tó díẹ̀ kí sáwọn kan wá dé kan wá gbé kínú lórí kíjọba irú Amẹ́ríkà nísìnyí ọlọ́wọ́ Islam ọ̀nà wọn lọ́wọ́ ẹ̀sà mímú ọmọ bá nìkan alọ́mọ Islam Islam Islam láwọn káwọn kan wá dé bí arọ́jà máa padà fẹ́ atákò Amẹ́ríkà kó wá ní ṣìgbẹ́ ìjẹgbé ìsìláàmù wa kí láwọ́ sọ fún wọn ẹgbẹ́nu iṣọ́ òun ìròyìn ti pọ̀ kí ni ó òkúrọ̀ ni àwọn náà fi ẹnu sábàtí wà nù á kí wà sọ fún wọn ẹ̀sìn lọ́rọ̀ ẹ̀nà yìí nọ̀nà bàbá ní kí ló dára amẹ́ríkà náà rí ìsìláàmù lórí ire ló náà fẹ́ kí ni ó fẹ́ ṣe ni sàódì ní súnà lórí ire ló náà ṣe lòpó wo tẹnu wọn bá ń ṣe òun náà lórí ire ní kálukú tó ń dùn ni ó wá rí tán ló wà wọ́n pé ah, àwọn gbọ́n àti bá ti ń ṣe dáadáa yìí èmi ló mọ̀ ràn wọ́n lọ́wọ́ pé a lọ mọ̀ fáwọn oníbàjẹ́ náà wọ́n mọ́ ṣe kínú ọmọ ràn ara wọn lọ́wọ́ èyí tó sọ́ra rẹ̀ lọ́rọ̀ pọ̀ ní nàìjíríà yìí àbí obìnrin ọkùnrin tó sọ́ra rẹ̀ lóye ìjọ ní tó lóun ṣe bẹ́ẹ̀dẹ̀ tí wọ́n ń ka owó tó lóun pa lọ́pàdú owó báyìí àwọn ohun ti ẹ̀ àwọn lè kínú ọ̀nà lọ́wọ́ ìkan náà ló fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ wọn ní láti ẹ̀ ní ìrẹ̀ ní òun wá káwọn fáǹsì òun kan ìkan sì bẹ̀rẹ̀ one million ṣe last year àbí last two years ṣe àbí last two years one million two million before you know it ó ti di two hundred kìíní kan million ó sì pa gbogbo ẹ̀sán ó sì lóun fẹ́ òun ìsànú àwọn èèyàn ó sì fi sànú àwọn èèyàn tó ń jẹ àwọn èèyàn tí ẹ̀kan náà fìnáǹsì rẹ̀ wọ́n bí i pé ah ilé yìí o ní kọ́ alé burúkú sí dáadáa káà ní ó ṣe jẹ́ ní kásọ̀pọ̀ jẹ́ so títà títà bá àwọn èèyàn kan lọ́wọ́ ó kàrí wọn nídìí pé ẹ̀hẹ́ àwọn ilé ìná pípò tí à ń pèpè sí àmọ̀ ràn wọ́n lọ́wọ́ ìtọ́kàn ń ṣe nu ìtọ́ ń ṣe nu wá ọkọ̀ tó lọ wà ní ẹ̀hán náà ń gbà láti Saudi Saudi gbogbo orí mọ̀nàmọ̀ náà Saudi nìsín iṣẹ́ ìlélọ iṣẹ́ ìpọ́dún kan lọ́któbà yìí kìí pa ọ́tọ́bọ̀ ní lọ́któbà last year lọ́mọ́sá bá tàwọn tó ṣe ìnáwó rẹ̀ lẹ́sọ̀ lórí tó ní bá mọ́ ìdélẹ̀ rí èyí kan bẹ̀rẹ̀ sọ̀rí wa èmi èrè mọ́ sáwọ́dí táwọn fi mọ́ bí sáwọ́dí ń kéwò sáwọ́dí o àmọ́ èmi sọ gbogbo àti máa dé àrùn ìdápò tí wọ́n bá mọ̀ sọ fún mi sí tó burú gbà á aláwọ̀n àwọn tí ń ṣe súnà lọ́wọ́ tí èèmọ̀ ṣe ni agbára mi ti mọ́ dákun oní ilé tó là ń kọ́lá àbí ìyẹnjú sọ yìí nìsín kéwò sáwọ́dí kan wá dé kan tó yá ẹ̀jíṣẹ́ lẹ́kìn bẹ́ẹ̀ ni ó yá ẹgbọ́n tó yókù lọ ẹ kí lọ́kù lórí ti mọ́ sálásí ẹ̀jẹ̀ láti ni ó yá gbà ẹ tó ìwájọ́ àwárí àti ìṣìtọ́nà náà àmọ́ bá bá ṣe àwọn náà fẹ́ ẹran tán bìlíìbù lọ́wọ́ ní má sọ yóò di káyìn gbogbo lọ́tàwọn èèyàn bá ti bìlíìbù lórí kọ́ọ̀sì kan náà mọ́ ara wọn lọ́wọ́ lórí ẹ̀ yíò ṣe nǹkan ilé ayé ni bí ilé ayé jẹ́ nínú yìí má sọ dé mà tọ́ ìwájẹ́ àrùsùn náà kò kan politics kò kan o kò kan bí <laughs> òṣèlú kọ́ ló bì kódà nínú bá máa yóò ní ìjiyàn náà ló bá ní gbogbo ẹ bá dé ìjiyàn náà láti lóṣù fi àá ẹ̀bá máa kásìrà dáadáa pé ẹ sì ń ka dáadáa ẹbẹ̀rù ọ̀nà pẹ̀lú kẹ́ mọ̀ sọ́n pàtẹ́ ẹ bá ka kì í ṣe pọ́dínárì jiyàn jiyàn bò kò bá jiyàn dé kò sì bó ṣèlú dé kò bá jiyàn dé kò ṣe kí ni bó ṣèlú dé ìtọ́rọ̀ à ń ṣe súnà bá dé ó ń lọ ìmọ̀nà àti ìṣìnà ìmọ̀nà rẹ̀ àti kí ni o ìṣìnà rẹ̀ nígbà àwọn èèyàn táà náà bí pèrò sọ́kọ̀ ìsìlámù tán táwọn tàbí náà pèrò sọ́kọ̀ ìsìlámù tán gbà kálukú wọlé tán kálukú wá fẹ́ bẹ̀rẹ̀ tí ẹ̀ kálukú ẹmọ yọwọ́ sọ pé wá sọ kí nìkan fún wa pé iná lè sánà làyẹ́ tọ́gọ́ nígbà kálukú ti ní báwọn wọnú ìsìlámù ọkà anábì ti wá sọ kó tó lọ fún wa anábì ní hadith al-Irbad ibn Sariya ó ní ẹwà o níjọ́ anábì ń ṣe wá sí sí ní ọ̀rọ̀ ń bá wọn tàbí náà lẹ́wọ̀ wá sí ní débi pé ẹ̀mí ogun wọn gbẹ̀mí wá sí ní débi pé ojú wọn dá mi àwọn àwọn pé àbá anábì dágbére ni fa áùsì náà yá Rasulullah sàsọ́lẹ̀ fún wa yóò ti ṣe ọ̀nà anábì wa bẹ̀rẹ̀ àsọ́lẹ̀ inú àsọ́lẹ̀ ló wá ní ẹwà o kàlùkù gbọ́ ò tó máa gbọ́ bí ọ̀rọ̀ yóò bá máa bẹ́ kéle báyìí wọ́n gbọ́ kéku lé ó gbọ́ ó ṣe kéle alábìyàn gbọ́ ò innahu man ya'ish minkum sàṣàyà tìlà fani ẹ ń kí àfà ah. tó bí alùsùn náà adò alẹ́ ìhá bí náwà àjẹ́ tó bí alùsùn náà kò ní anábì ni ẹwà òun iná wọn yá ìṣúmí nǹkan ẹni kẹ́ni tọ́nà bá ní kẹ́ni ìlúgùn díẹ̀ nínú yín àwọn ní prógámù dánánà <laughs> a sì tán ní fi ṣàmù ẹni tọ́nà bá ní kẹ́ni ìlúgùn díẹ̀ nínú yín fàṣàyàrọ̀ tìláfán yóò anábìnrin àwọn bá ti bẹ̀rẹ̀ sí ní yọwọ́ wọ́n tó bá fẹ́ láti ẹ̀ fa'alaykum bí sunnati wa sunnati al-khulafa' ìlànà mírùn ẹmẹ wákàtí ìkílà lẹ́bì sí ní ẹmẹ wá kí ni súnnà ní ẹmẹ wá sọ̀rọ̀ fún wa mọ́nà wọ́n pàrọ̀ fún wa mọ́ kó dákẹ́ wọ́n pàrọ̀ jẹ́ ìjìmọ̀ ìdàgbàlagbé ọ̀rọ̀láwọ̀rọ̀ àbò ni wọ́n àti lágbàá tó pààrọ̀ wọn náà fàálẹ́ ikú ń tó bí súnà nù pé àwọn èèyàn gbọ́dì sí wọ́n mọ̀ yọwọ́kọwọ́ o wọ́n bá fi ń yọwọ́kọwọ́ yẹn táwọn pariwo súnà mi súnà mi lẹ́mọ́ dìmú súnà ní wà súnà sí lùkùlàfà í ar-rashidin àwọn sábẹ̀ ní mẹ́rẹ̀ ni tí ó dárò lè mi wọ́n dín tó bá fi lẹ̀ mú kòkòrò mẹ́rin bẹ̀rù ní àdùkùlàfà ar-rashidin arábìnta hmm. mọ́ sàkú bí ha ẹgbà ẹgbà ẹgbà súnmọ̀ mímọ́ kódà wà ábdù àlẹ́yà bèèrè ẹ fi ẹyìn ọ̀gá yìí gbàmú tó bí súnmọ̀ nù tó bí kínú níbìkà anábì tó sọ̀rọ̀ náà níbi kan anábì jù pé ti 70 watts

ìyá kí ni o àwọn jàmọ́ ẹ̀yọ̀ kan in tó bí àwọn alùsùnà fi ń sọ pé ahàlùsùnà tí in tó bí wà jàmọ́ àánú nígbà àwọn olódò kan ìkanu ó pa irọ́ títí amẹ́ríkà kò sí rọ́jù lè parádà amẹ́ríkà ló wà ó ní kí ni àwọn pọ̀ bẹ́ẹ̀ àtọ̀dọ̀ àfà àwọn ogun pọ̀ bẹ́ẹ̀ ó ní bá ti ń gbọ́ ó ní alùsùnà lòun àbọ̀wọ̀ ti wà jàmọ́ àárá wọ́n ni wọ́n wà alìjàmá àwọn tàgídíjàgà ní jẹ́ bẹ́ẹ̀ àwọn ah, òfin ẹjọ́ ọmọ gẹ́gẹ́ wọ́n máa dásọ́rọ̀ mọ́ alìjàmá tàgídíjàgà bó àkọjẹ́ ẹjọ́ mọ́nú kíw gan jàmá ìtàgídíjàgà jàmá gan ìfàt ìsopọ̀ ní jẹ́ jàmá àánú kíw àìmọ́ kíw rẹ̀ náà ló dára náà ṣe ọlọ́run in tó bí sínú wà alìjàmá ara wọ́n níbi ìwáyà nígbà tánà bí ó kan ó wá pè yíyà mọ́ ana àléyìí lìyàwó mọ́ wà àṣàrì ó ní tẹ́mi ànábì bá ń bẹ lórí ẹ̀ àtàwọn sàbí àwọn tó bá ń bẹ lórí ẹ̀ àwọn nìkan ni wọn ní wọná nù àwọn nígbà táàlì wọn ìbá pín yẹlẹyẹlẹ apín àbá àti pín iná ọmọ yẹ iṣẹ́ kún pàṣẹ yára sí láfán kẹfìrọ àrí sí láfán kẹfìrọ àbá àrí sí láfán kẹfìrọ ìyàgbà inú ti pọ̀ lóòtọ́ wá tẹ̀lé kí wá ní mọ̀ràn náà فعليكم بسنتي تمسكوا بها وعدوا عليها تمسعوا فواما تمسكوا كيني تمسعوا فواما tẹ̀mọ̀ fún wa mọ́ ọ̀dá ẹ̀sà náà ọmọ kéèkéé tẹ̀mọ̀ parọ́ fún wa sí ọ̀rọ̀ jẹ́ ìmọ̀ parọ́ fún wa sí

so gbogbo ọjọ́ tí ìsìn náà bá ti wà ìdákejì súnà ni ìjọ tí ìmọ̀ náà bá ti wà kí ni ó máa jẹ́ súnà níjọ́ kan lẹ́bí mẹ́nu lé àwọn sábà wá síwájú wọ́n bá káwọn ìyàwó àlẹ́bí ibùdó àlẹ́bí ti máa ń ṣe a máa rú ìbá àlẹ́bí ti máa ń ṣe a máa rú ìbá àlẹ́bí ti ah, ah, wọ́n ṣe bá àlẹ́bí ti wọ́n ṣe rẹ̀ ka an na hun ta kaluwa mafudu kiri ta nabi ce àwọn ni sọ́dí ní tèmi tẹ́lá náà bí mọ́ sọ́dí ẹ̀yìn mọ́ ẹ̀lẹ́fìlà ìmìnirin mọ́ sọ́dí ẹ̀hùn gbogbo tèmi tàbílà ni ìtẹ́lá rẹ̀ bí mo ń gbàwẹ̀ ń gbà mí ìgbà mí kò tún ní gbàwẹ̀ mọ́ ìtúfà rẹ̀ lẹ́ ẹ̀wù àbíkò tí ẹgbà wájú àti bẹ́ẹ̀ àwẹ̀ èmi ò gbà yé tèmi kí ni mi ò ṣe. ìjẹ ní ànábì tó máa ráyè àwọn ìyàwó rẹ̀ ayé ládùúgbà rẹ̀ mo mọ irú kan báwọn èmi tèmi obìnrin mo ìfẹ́ ròdè máa ànábì wa bọ́ta ṣe wọn. sẹ́yìn lẹ́sọ báyìí báyìí báyìí lẹ́sọ àárín rẹ̀ tán ẹgbọ́n ṣe àbí ẹgbẹ́ gbòdò bọ́ ànábì wa làwọn ọmọdé fún ẹ Ah, tó ṣèlú nìyí náà ẹ má parọ́ fún wa mọ́ tẹ́mi gbàgbẹ́ sọ̀rọ̀ ẹ má ṣe kí ni o ẹ má parọ́ fún wa mọ́ kò dáa ẹ má parọ́ fún wa mọ́ alẹ́bí ẹnikẹ́ni tó bá fi súnnà ìní ànábì ilẹ̀ fàlẹ́yíta nìní ìṣọmọlẹ́yìn ìní ànábì jama láà ìsìláàmà bí láà súnnà sí ìsìláàmù láì sí kí ni ó láì sí súnnà so n tó bí nù

olúwásọ́lá ìgbà ní pé tó bá dàlì kìí àmọ́ tẹ̀bíyà dòwòjú ojú àwọn kan kan funfun gbò tí mọ́lẹ̀ o máa yọ wọ́n tẹ̀síwá dòwòjú ojú àwọn oúnjẹ kí ni tó dùdú rẹ̀kírẹ̀kí alhafi lè bẹ̀rẹ̀ kẹfì ìrìtún tàfẹ́ wí ó máa sàrò yìí wá alimamu Qurtubi mu wá alimamu Tabari mu wá àwọn àgbààgbà tafsiri mu wá Abdullahi ibn Abbas ní sẹ́rí ọmọ tẹ̀bíyà dòwòjú ohun ojú kan funfun ó ní yóò ní ojú ahli sunnah olójú àwọn alìsùn baba bàbá yóò wá wí a ní ah! ah! ah! ó kẹ́bì yóò sọ̀rọ̀ ní ọmọ sọ sọ ọwọ́dẹ̀ bí tẹ̀síwájú wùjú ó ní wùjú ahlil bid'ah wal furqa ojú àwọn oníbídíà oníṣe kí ni yóò dù bí ọlá bíláàbíláà bá ti kẹ́ sọ̀rọ̀ kò wá máa tí sọ ni níwọ̀n ẹgbẹ̀ kí wọ́n ọ̀rọ̀ náà bá ilé tuntun bẹ́ẹ̀ ó máa fi rinlẹ̀ pé mm, mm, ń ti jálù sunna ó ṣe kí ni wà fi sọ̀rọ̀ àti ìṣìnà sọ́pọ̀ jálù sunna kò lórí ìṣìnà

ẹni ọlọ́run wá sórú ọ̀rọ̀ fún ó wá jẹ́ tú àyà ẹ̀ ó wá mọ̀ọ́mọ̀ tú bẹ́ẹ̀ ẹwà ló kàn sọ̀rọ̀ ẹ àmọ́ ẹmọ́ tó yẹ kán sọ̀rọ̀ ní pé tán bá ti sọ pé kán sọ̀rọ̀ tán bá ti sọ pé tú bẹ́ẹ̀ ó ti wo gbogbo ájúmẹ́ǹtì pé ó sì lóbi ó dẹ̀ tí gbogbo ájúmẹ́ǹtì irọ́ kan náà pé irọ́ ẹ ogun tí ń dálù súnà wá bẹ̀rẹ̀ ní nǹkan bí wọ́n lẹ́ra kìíní kan tún lẹ́ra kìíní tún lẹ́ra 18 tún lẹ́ra 18 àsìkò àwọn sọ̀rọ̀ mírátùlù kùránì gé ìjìyà ìjìyà bá wọn mírátùlù kùránì mírátù kálùkù kùránì mírátù kálùkù kùránì ìjìyà tán pa àwọn àfáà sí tán jẹ́ àwọn àfáà mẹ́wọ̀n sí tán àfáà kú sẹ́wọ̀n torí ẹ ìjìyà ni yóò ìsìnà àti kí ni ìmọ̀nà pọ̀ àwọn bá ti ń jáàrù súnà kí mọ́mù ahmed wo tó dé àwọn náà wá dúó lórí pé òdodo làwọn ṣe rárá sọ wá ọ̀rá sọ̀rọ̀ náà ọ̀rọ̀ kálukú yóò ṣẹlẹ̀ tó kálukú Qur'an ọ̀rọ̀ ńlá ìtọ́jú ẹgbẹ́ kò sẹ́ni tí ó débẹ̀ nú àwọn àlùfáà sọ̀rọ̀ ní sorí kodò ẹ̀yin ara sọ ní sọ wọ́n kàn jiyàn àbẹ́ni tí ó bá jogun kógun fẹ́ pàtàkì tán alùsùnà ojú ayé ànẹ́bí ànẹ́bí tí ń pariwo kí ni sùnà àwọn sàábé gboyí lábìlábìlá bá ṣe fi wọ́n tú àwọn tó fi wọ́n ṣe kí ni tí ó fún fún wọn yóò láti mọ̀ sọ̀rọ̀ òṣèlú sọmọ́ni ẹ àìmọ́ muhammadu ẹjọba padà wá gba súnà lọ́wọ́ rẹ̀ kíjọba tó gba súnà bídí àkọ́nà di ọkọ̀ ń gbà alkhalifatul ma'mun bídí àlọ́nà lọ́wọ́ bí àjẹ imam ahmad alimọ̀tẹ́sìmù gbà òun ò mí ni imam ahmad bọ̀ tó pé khalifa tó sáájú rẹ̀ ti lówó gbà òun náà bí ahmad alwasiku billah kí lóun náà ṣe ó yí bí àjẹ imam ahmad lọ náà ni olóòlò òfẹ́ yí ahmad mọ́ nínú òlú kọ́tọ́ adìkẹ́ta alwádé alimọ̀tàwákì ala Allah àmùtàwákìlì ló ń wá lóun náà sọ̀rọ̀ súnà kí sì lọ́dà sọ̀rọ̀ ni pé ah, kí ní ìwàhálà yìí ti pọ̀ jù èébò náà fún ìníjẹ̀ ètò ìjọba kọ́ àmọ́ wàhálà yìí ti kí ló dé gan gbẹ́gọ́rà ló fi bí but kan tó bí Ahmadu kan tó bí ìyá àti bàbá rẹ̀ ní kí ní ti wà ìṣúná ti wà làbílẹ̀ náà bá ti ń tú áyà pé yọ́n mọ̀tẹ̀ bí á dùdú ọjọ́ tá ojú àwọn èèyàn kó funfun olójú àwọn alùsùn náà nù wàtẹ̀síwájú dúdú àwọn kó dúdú láwọn tánu àwọn alùgbìdà àwọn fún tẹ̀síìrì mi wá tu ònàfikú àwọn èèyàn bú alẹ́ tó yẹ á dúdú àwọn ẹni rí ọmọdé jama alùsùnà kò ni kò kán òṣèlú wọ́n wá fẹ́ àwọn alùsùn náà àwọn apàdà fún wọn láwọn okọ̀ alul hadith alul afar tó wà parọ́ kan bẹ̀rẹ̀ náà pé ìtẹ́fíjì alul hadith làwọn tán ní pé a ní gbọ́rọ̀ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ tọ́ọ̀bá ti má dé fìwà irọ́ ní jẹ́bẹ̀ alùsùn náà wọn ló jẹ́ ní alul hadith wọ́n náà ní kí ni من حديث طلع طلع وجبنا لي حديث كمان بين حديث حديث لنا السنة السنة لنا في حديث ó kọ́ wá nìyàn kí láti ó kọ́ sàlàfíyà kí ni túnmọ̀ sàlàfíyà sàlàfíyà ń jẹ́ kìí ṣe jama'a àbíkáàtẹ̀ ní kìí ṣe hizb kàjẹ̀mẹ́ àhàzà sọ́jọ́ pé sàlàfíyà ń jẹ́ manhaj kí ni mo gbé manhaj ṣọgbọ́n manhaj ni pé àwọn bí jẹ́ àwọn aládàádá ilẹ̀ sáàgbà wọ́n sọ fáwọn olójúwó dúdú àwọn náà wá padà ń kílẹ̀ mú abẹ́ ṣe àlùkùrá ní àtìbẹ́tẹ̀ lé súnà àwọn náà padà àkìtàbù àsúnà in fact wọ́n ma mú sínà wá báyìí ó sì mọ̀ àlùkùrá ní jẹ́jẹ́ wọ́n náà ṣíà ṣíà ti ń ṣẹ́bi lé Abubakar àti Umar ìbá ní wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ ó sì ní àlùkùrá ní lọ́rọ̀ àwọn ṣẹ́yìn wọ́n bẹ́ẹ̀ ju wá ní àlùkùrá tó bẹ̀ ní tabbat yada abi lahabin wa tabba

táwọn ká máa lù ìtàn àwọn ìjọ Músá táwọn kan pààyàn tán wá ta ní fẹ́ mọ̀ ta ló pa òkú tọ́lọ́wọ́ bá fi ní kọ́lọ̀ lè pàmọ̀ lù ó ìgbà wọn sí àwọn tí wọ́n láyà kò rá ní ìwòsàn fáwọn pé bọ́wọ́ bá ti bàyá láwà àríṣà dúdú yẹn bí wọ́n máa lùkùrá náà máa lùkùrá nígbò wá di kálukú ti máa lùkùrá àwọn àfáà súnnà wa ni ààrẹ ìtàṣẹ̀rẹ̀ ṣe bá lùkùrá ní tọ́nà sọ̀kalẹ̀ súnà tánàbí sọ tó sí lọ́sí lójú ẹ̀ tí ò tako ṣe bó láwọn ọmọ kéwú tó kọ́ àbí alùkùrá ní àwọn ọmọ kéwú ànábì ànábì kéwú súnà àwọn ọmọ kéwú ànábì ànábì ṣe gbogbo ẹ̀ ní ojú wọn ẹ bàbá wa fẹ́ tẹ̀lé alùkùrá ní àti súnà àwọn ọmọ kéwú rẹ̀ bá ti gbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ lókù tí wọ́n kọ́ bá tó ní alùbárì sọ báyìí mọ́ pàrọ mú wa nínú àwọn tàbí àndẹ́bí tá àndẹ́bí kì fún tá ń ṣe bí wọ́n ti ṣe tá ń ṣe kí ni bọ̀ tí wọ́n mọ̀ sí ìta ni a bẹ́ẹ̀ والذين تبعوه بإحسان رضي الله عنهم ورضوا عنه الله يقول لك so bó o náà ti ṣe láti fẹ́ ṣe ọ̀rọ̀ yà bí òye ní tó bí sínú sàlàbíyà so èyí ò náà kò kan sàúdí gan gbogbo ìjọba sàúdí bẹ̀rẹ̀ ọdún wo gan ni náà ráṣọ ká da ogbẹ̀lẹ̀ ká túká gbogbo ìjọba sàúdí bẹ̀rẹ̀ ìjọba wọn bẹ̀rẹ̀ sí ìṣèjọba wọn lágbára nìsí ọdún wo náà ni jẹ́ ká gbogbo ẹ̀ká gbogbo ẹ̀ ní ìjẹ́jẹ̀ mọ́ ká ọ́ndẹ́ díẹ̀ islam aṣọ islam 1444 years àà ah, ìdáramọ̀ ah, ṣàbòsí ìdáramọ̀ tó gíní ìdáramọ̀ ṣàbòsí tọ́ ẹlọ́ka síyàrù àlámi nùbàlá ti alhafizu zahabi alayhi rahmatullah wọ́n ni jí máa sọ́tọ̀ àwọn àfáà oríṣà ìtàwọn àfáà ni mọ́ sọ àwọn àfáà 300 years ago ọkọ̀ al'alimu alìkìníkan alìyígbá alìyàwó asálàfí alìkíwọ́gbé tó fi asálàfí wọn ìbí bínú tèmi àgbàlá wí èyí tí ó bí wọn lọ́gbà bù á níbi jẹ́ bàtà ọdí wà bẹ̀rẹ̀ gbogbo ẹgbẹ́ ká yọ bá sàódì ìrìn kan ìjà sàódì mọ́mọ́ ẹgbẹ́ ká ọmọ ọdún àgbà hàn ẹgbẹ́ ká ọmọ ọdún sí lọ ẹgbẹ́ ká ọmọ ẹkà mọ́ ká 100 years 200 years ẹ mọ́ ká bẹ́ẹ̀ mọ́ ká nù ẹ lè ká 500 years sáde ẹ lè ká 300 years sáde ẹkà mọ́ ká ẹwọ̀n ká náà ni ẹmọ ìdán celebrate 100 years kìíní kan dáwọn dáwọn ti celebrate like 100 years of kìíní kan lẹ́jẹ̀ ń celebrate rẹ̀ lẹ́jẹ̀ máa ṣe afẹ́ kìíní kan kìíní kan àwọn kan tẹ́mọ̀ sí lọ ikú wọn ti wá rí ìjọba ìjọba wọn ti wá lẹ́lẹ́fẹ́ lẹ́ wọn ti wá lágbára wọn ti wá sí gbogbo ẹ̀ ọlọ́mọsá fún alágbóyún ọ̀rọ̀ rẹ̀ ẹ wá yọ 300 ẹ fún wọn ní 400 years ẹ ti dé àbí ó yọ years kó ní Islam ó bá 1000 years wọ́n ti parí sunna sẹ̀ríà sàlàfíà ó ti parí wẹ̀bọ̀ ọlọ́mọsá fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ tẹ̀mọ́ pẹ̀lú àlàyé bí ẹ̀dá wa ṣe yìí tọ̀ níbi a ti bẹ̀rẹ̀ láti wá níbi a bá ti gòkè láti ṣe kíni Islam sunna sufi inú mẹ́tẹ̀ẹ̀ta èwo la fẹ́ sí i kí la fẹ́ ṣe àyíwá sunna wọ́n tún bá fi sọ pé ọ̀fẹ́ sunna automatically o ti ṣe ṣúfí àbá mú mọ́ àbí wọ́n kí ló jáde mú mọ́ ni pé ṣúfí ń yàtọ̀ gbọ́jọ́ ayé ṣe ń ṣe kí ní gbọ́jọ́ ṣe ń yàtọ̀ súnà nẹ́bí ò lè yàtọ̀ ẹyọ kan náà ni ọba ni ẹgbà àwọn alùsùn náà kọ ìwọ̀n náà láwọn ọdúnwọ́dí alùsì ni àwọn èèyàn ni yóò èèyàn ló ayé ò mọ̀ sí kínú pàtún fi pàtún jẹ́ gbogbo ọ̀kan wọnú ẹ̀ o wọnú ẹ̀ o wọnú ẹ̀ sálẹ̀ ẹ̀ndọ́sì ẹ̀ wọ́n náà gbogbo bí ti súnfí gan délẹ̀ Yorùbá yìí nìsìn wọ́n náà ọ ní zúùdù kára ìsá tàbíra ìsá mọ́lá àwọn tàbí ọkùnrin aláàsílẹ̀ Yorùbá yìí ọgbà agbára tí ó kọjọ́ sí látòkì délẹ̀ èmi ò ló takò sílámù kí mọ́ra rẹ̀ o àwọn àrẹ̀ bá ti ká èmi ló takò àmọ́ ìyíhun kìí ṣe sùúrù mọ́ lọ ọkọ̀ mẹ́bẹ̀rẹ̀ ọlọ́mọsá sàmì nìkọ̀kan ó fún alágbọ̀yí ọ̀rọ̀ rẹ̀ tó àbáwágbọ̀yí báyìí mo wá rí pé ni pé àwọn alùsùnà mọ́ sọ fáwọn èyí sí alùsùnà èyí ò ná ọ̀rọ̀ ní ẹni wá ní ẹ̀bẹ́ sí ní ìsìláàmù náà ní súná gbádùn ẹ̀ká já gbogbo òní jẹ sọ̀rọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin muslim àti mu'min àríwẹ̀kọ́ sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin islam àti iman sọ́mọ̀ bẹ́ẹ̀ sọ́mọ̀ pé iman ipò kan ni tó ga ju ipò islam lọ sọ́rí gbogbo wa lè jẹ́ mùsùlùmí lópin ìgbà bá ti gbà la ilaha illallah táàdẹ̀sà àwọn nǹkan tó takò táàdẹ̀sà àwọn kí ni o tó inú àwọn ọ̀rọ̀ táwọn àwọn tó pàmù tó ní ẹ ṣe máa bèèrè sọ la ilaha illallah ẹ̀ ti tán bẹ́ẹ̀ bá pè la ilaha illallah lẹ́nu tó bá ilé tako áyà ìlọ kan péré ní Al-Qur'an áyà ni ó sì dúró lórí pé òun gba la ilaha illallah ó sì gba láàmà ma'buda bi haqqin illallah kódà kẹ́lùmọ̀ kan kó wá lóhùn kan gbàgbọ́ ó dìgìlẹ̀ ní ó dìgìlẹ̀ àpéjọ mọ́ ó dìgìlẹ̀ ní èmi ló Al-Qur'an nílò wa àwọn sọ̀hábà àwọn tó tẹ̀lá ìlẹ́bí ìtẹ̀lú lọ́jọ́gbò tó táwọn sọ̀hábà tẹ̀lá ìlẹ́bí táwọn mùnà sì kíkan wọn bẹ láàrin wọn jọ náà ṣọ́nà pé ńgbà tó yá wọ́n padà ń sọ̀rọ̀ kan láàrin ara wọn wọ́n gba láìláì láwọn ti fẹnu wí wọ́n sì láwọn gba ayílẹ̀kọ́ wọ́n máa ń sọ láàrin ara wọn pé ma ra'ayna mithla qurra'ina ha'ula àwọn òníwà tó dàbí àwọn àfáà tiwa yóò arọ́gọ́ bàbùtù náà tán fẹ́ràn wọn yóò fẹ́ràn jẹ wọ́n ájúbà náà ń dàn lọ́kà ẹ̀ tán sì yẹ ojó tán bá fẹ́ pàdé àwọn ọ̀tá tó tó àwọn ọ̀tá láwọn àfáà náà ọ̀rọ̀ olúwa ní kìí abìláyé wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un ṣọ́lọ́wọ́ àtànẹ́bì rẹ̀ àtàyà pẹ̀lú tó tọ́kalẹ̀ náà lábí ìtàrí wà báyìí ẹmọ́ ma ń bẹ́ sí ìjìgá àtẹ̀rẹ́ sọ̀rọ̀ torí kí n tán wà ní pé iná máa kún náà kúrú pàdánà àwọn kan sọ̀rọ̀ ní àwọn kan ọlọ́ni ẹmọ́ sọ̀rọ̀ tẹ́ sọ kò correct ètí yóò bá ti gbà láìlà ìlàlá ó sì jẹ́ òṣìṣà ah, irọ́ irọ́ irọ́ èyí ó mọ̀ sọ láìlà ìlàlá ó sì mọ̀ sàwọn nǹkan tó takò tó bá ti ń sàwọn nǹkan tí ó pé pé pé ìtakò táwọn wí ni pé kò sọ pé òun ò gbà mọ́kọ́ o kò ní sọ pé òun ò gbà pé láàmà àbúdà bí hakin ìlàlá kò nígbà fún ìbàdàn fóòsà o àwọn yóò sì ṣe nǹkan tí ó kó ti di kèfèrí pẹ̀lú rẹ̀ onírúdàmúwáyì ìtawí ní ìṣúwà lọ fún ìbàdàn fóòsà àwọn fún ìbàdàn fóòsà ni wọn àláwọ̀ kírun mọ́ wọn aláwọ̀ gbá láìlà ilẹ̀ aláwọ̀ mọ́ bọ̀ wọ́n tàbí àdínẹ́dì fi ẹ̀yẹ àtàwọn oníkéwú pẹ̀lú kòránì sọ́mbà náà fífi wọ́n fi ẹ̀yẹ ẹnu dáṣe dánú ọlọ́dẹ̀ni kọ̀dí kàfàrù tó bá àdàdì ìmọ̀ Kọ́lọ̀kú fún wa ní àgbójú ọ̀rọ̀ rẹ̀ kó ṣe kọ́rọ̀ ọlọ́wọ́ bá yíwa tí gbogbo wa ò wá lè jẹ́ alùsùnà àmọ́ gbogbo wa lè jẹ́ mùsùlùmí tàbá ti gba la ilaha illallah táàtì tako tó tako àmì táàtì ṣe tó tako ìjẹ́lá ìlà illallah wa because ìjẹ́ mùsùlùmí ó ní adìnà dàrọ̀jáàtì ó nípò tó lóòjù téèyàn fi máa ń súnmọ́ lọ́wọ́ ó nípò àmọ́ ìwò ló léwu àwọn owó ló wá ga jù wá ti ti ké islam ọ wà tún ní kí ni o ìmá wọ́n tún wá dépò kan ìyẹn ni dárò tẹ̀tún ẹ̀ṣà ìyẹn lọ bá débi pé ta'budu Allaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa sọ pé tí ẹ̀ bá ń bẹ wájú gọ́ọ̀nà àbí wájú president lásán kí lè yóò mọ̀ sí onígbò àti jòkó onígbò àti mọ̀ wò onígbò àti mọ̀ wò onígbò ọkọ̀ fó dáre ládá tẹ́fọn bá jẹ́ onígbò tí ọ̀rá fi sáì pa ẹ̀fọn gidi ní ọ̀rọ̀ ọ̀rá tẹ́fọn tó lè tẹ́fọn jẹ́ ni alóòmù kan ọ̀ ní ọkọ̀ fó dáre ọba ìjẹ́ ni ọlọ́run rẹ̀ débẹ̀

wọ́n máa yọ kálukú bẹ́ẹ̀ àwọn sọpọ́tà àwọn tọmọ tó gbẹ̀rún bídí àkọ yóò kọ́ láwọn yóò àmọ́ gbogbo wa náà kọ́ là máa sọ pé à ń ṣe àlùsọ̀nà lọ́nà wo wọ́n ní pé wọ́n mí ti ẹ̀rẹ́ ìkọ́ kírun kọ́ gbà wẹ̀ òsì tó kàn ọmọ pẹ̀lú gbogbo iṣẹ́ ìjọsìn ní pẹ̀lú tó ń seun kí ni ọ́ òṣèlúmí kódà àwọn ẹ̀ṣẹ̀ kan á sì mọ̀ bá àwọn ẹ̀ṣẹ̀ ní ọwọ́ rẹ̀ mùsùlùmí ni ọ́ ẹni pọ̀lú agánjá mọ̀ pé yàtọ̀ bẹ láàrin muslim àti mu'min sọ́dọ̀ bá ti mọ̀rú yàtọ̀ òun náà jọ fi máa gbé yàtọ̀ islam àti ṣọ̀nà sọ pé imani náà ni islam islam náà ni imani ayú ẹ̀kọ́ ni so ń tọ́tọ́ bá ti ń wà pọ̀ náà látó mọ́ sọ pé wọ́n yàtọ̀ tọ́bí tọ́ bá ti ń wà látọ̀ọ̀tọ̀ bá ti ní ẹ̀rọ ti muslim ẹ bá ti lóun jẹ́ muslim náà agbàpọ̀ ti àmọ́ndọ́ tó wá ti pa afẹ́ sí àtọ̀ láàrin méjèèjì dárọjátùl iman ó kọjá dárọjátùl islam bẹ́ẹ̀ náà ni dárọjátùl súnà yíò wẹ́ pèèyàn ní áàlù súnà yóò jẹ́jú pé a ah, ó ti múra sí súnà dáadáa àmọ́ ṣe ń ta wá ń wí yìí ó ní tàwọn aláṣìjú súnà ṣe ń ta wí nù ẹ̀kẹ́ wá sọ̀rọ̀ àwọn kan tó wá dé àwọn síríọ̀sì àwọn síríọ̀sì àwọn ẹ̀jùmọ̀ pé àwọn èèyàn nù tọ́rọ̀ bá ti ń kà àwọn èèyàn tó fẹ́ ṣe nǹkan kí lámọ̀ bá ń bẹ̀ àṣejù àti àṣètò but àwọn kan sọ pìlẹ̀ méjèèjì nìsín ìpìlẹ̀ tí jẹ́ súnà ànábì lẹ́lẹ́mọ́ ìpìlẹ̀ tí jẹ́ súnà ká lẹ́lẹ́mọ́ ànábì tọ èèyàn tí wọ́n ń ṣe yóò wà kú bóòlù ń ti rí yóò wà kú kí ni bóòlù ń ti rí ọjọ́ ti lọ kò yẹ ká lu adúrú àkókò tá lò lé same time àwọn ọ̀rọ̀ ní ó pẹ̀ka ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tí wá fọ̀rọ̀ kan parí ẹ̀ ọ̀rọ̀ làbáwọn fi bẹ̀rẹ̀ pé gbogbo àwọn táwọn sọ pé wọ́n jà nǹkan yìí àníyàn wọn dáa àbí tẹ́lẹ̀ tá bá fẹ́ bẹ́ẹ̀lì lórí ipá níyàn dáa kò jẹ́ nìkan tẹ́ sọ pé wọ́n ṣe báyìí máa tọ́lọ́pọ̀lọpọ̀ ló máa ń ní kí ni àníyàn tó dáa wọ́n bí tó lágbára dé àwọn kèfèrí kódà tá lọ́n rán ànábì sí àníyàn wọn dáa gbogbo kan tó mẹ́gbọ́n lóyún àníyàn wọn ti jínú sọ́ọ̀mà níyàn wọn ìgbà ànábì tà wọn láàmú dáa nìkan kí náà wí ani ma na abuduhum illa li yuqarribuna ila allahi zulfa ani yawon wọ́n lẹ́la wọn àgbà páwọn yíò ló dá wọn wọn àgbà tàbígbà kó dá wọn àmọ́ ní àwọn rọ́lọ́ ọpọlọ ọba yẹn tóbi kọjá bẹ́ẹ̀ àwọn sì ríra àwọn ló dáràn níbi àwọn ayọ̀ dáràn dé irú àwọn kọ́ ni ó mọ̀ kojú ọlọ́run hmm? irú àwọn kọ́ ni ó mọ̀ pọ̀lọ́ àwọn ní wá sí ni pé ẹ jẹ́ káwọn ó gbọ́dọ̀ àwọn òòṣà yìí wọ ọlọ́run pé so àwọn ń pe látú àwọn ń pe ọ̀zá àwọn yìí àwọn ń pè wọ́n láti fi ṣe àkàsọ̀ lọ sọ́dọ̀ máa la àbúdó hún ìlà ìkọrìbó na ìlà ọ̀lárí ìtàwọn kìfèrí àníyàn wọn ni àwọn ọjọ́ ló hà àtàwọn pọ̀ ṣẹ́bọ̀ sọ́sẹ́ bá níyàn àwọn fẹ́ yàtọ̀ àwọn kí ìsọ́lọ̀ náà ló bá dé ni ṣètàní tàn wọn ní báwọn ẹni ọlọ́run tẹ́ mọ̀ yìí ẹgbẹ́ wọn lè rí kẹmọ wá rántí wọn ṣètàní tàn wọn mọ́ ní pé òwà ẹni ọlọ́run gbà táwọn generation mi túnde àwọn táwọn bàbá yín pèrè tàbí àwọn gbígbà àwọn làbí jẹlẹ́bù anẹ́bùwa adam alẹ́ sọ́lọ́tò sọ́lá ẹni ọlọ́run ní kó mọ́ jẹ gi kó mọ́ jẹ sòrò tí ṣètàní jẹ tàn ṣe àníyàn bú ló gbé mu kálọ́ tó bá dámọ̀ tọ́nà ni pé takọ lọ́wọ́ gbọ́dọ̀ gbọ́ sára mo dànù wọ́n ni wá ṣe ń tọ́ka rẹ̀ sí ṣájára tó kí ni ṣájára tó lè kọ́lì wà múlùk láyé múlá múlágbẹ̀ tí ma mú wálẹ̀ gbọ́gbọ́ ó ní jẹ́ ń tọ́ka rẹ̀ sí èsù òkè kan tó bá ilé jẹ́ sájárọ́ tó lè kó lórí ni ó ti gbére inú ọgbà iyàn tó jáde mẹ́wàá kódà wà múlùkín ó tún wá lo ọlá tí ò ní sáláyé tí ò ní gbó tí ò ní bàjẹ́ ìwọ nìkan lọ́mọ lò sáfún ní tó polówó dàbí ò dáa ìyàwó ògbọ́mà yóò já sí pé ọ̀rọ̀ àníyàn da kò da kò kún kọ́ ní tó bẹ́lẹ̀ yìí táàrẹ mọ́fà níyàn jọjà àwọn èèyàn kò sẹ́ni tẹ́sọ̀ pé ń sì bàjẹ́ kò sẹ́ni tẹ́sọ̀ pé ń ṣe kí ni mo pè jẹ́ wọn ẹ̀ nígbẹ̀ nìkan kálukú lẹ́ padà sọ di pé ìbáníyàn ah, rẹ̀ da ẹjọ́ mọ́ sí lọ ilé ìràníyàn rẹ̀ da ẹjọ́ Eh, Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu wa ni sahabati ajma'in ẹjìn fọ́rọ̀ ní parí ẹ̀ Abdullahi bin Mas'ud àgbàfáàní kí mo pé àgbàfáàní Abdullahi bin Mas'ud wá rí àwọn ọmọ kéwú láwọn tó táwọn jà wọn tàbí náà tàwà tún kébí sáwọn àwọn àmọ́ sábà wá kí lọ́dọ̀ rẹ̀ nítorí àwọn wọ́n ti lọ rí dúró lẹ́nu ọ̀nà ara àwọn àpọ́nlé àwọn àlfáà tó ti lọ́nu tí ó sì lára àwọn ọmọ kí ó mọ́lé ní ó dúró dé ní pé tó bá ti jáde àwọn olè máa sin lọ sí mọ́sálásí káwọn lọ rí kí ó níjọ́ náà làbó Musa àlẹ́ àṣà ìgbà wá wà bá ogun àwọn àtọ́jọ́kù ọ̀nà ṣé ọ̀nà nígbà Abdullahi bin Mas'ud ló jáde àǹfààní láàrin wọn alùpùpá dìde sáré súnmọ́ pàkúrò máa karamakọ́lá ó bá dàbí musa àlẹ́ àṣàrí àti òsì à ilé kan ló ṣẹlẹ̀ o àwọn bọ́lọ́wọ́n bá ní tẹ́mi ní ogún ètùtù nínú orí ètùtù nínú ṣe kí ni orí àwọn onígbé tó ti máa ń kọ́ ẹwọ́jú rẹ̀ lórí yóò ní kí ló tẹ́lẹ̀ ó láwọn kan bẹ nínú mọ́sálásí nísìn wọ́n ni mo rí wọn àwọn akóra àwọn jọ akóra àwọn jọ àwọn wà dún wájú gbogbo wọn ẹni ó dúwá wájú wọn yóò máa mọ́ pariwo ẹ jẹ́ subhanallah ọgọ́rùn kan ẹ jẹ́ alhamdulillah ọgọ́rùn kan ẹ jẹ́ la ilaha illallah ọgọ́rùn kan ah, ah ó ní karamakumullah in ti mo rí tí Ah, ìwọ wá lè sọ fún wọn ní ìrẹ́ Abu Musa ó lè sọ fún wọn ní píká ní ó da iṣẹ́ ládátọ́dọ̀ pa wọn sí ó lè jẹ́ kí wọ́n mọ̀ pé kò lè sọnù wájú Ọlọ́run káwọn wùlẹ̀ láwọn ń ka ọgọ́rùn kan ọgọ́rùn kan iná ní ọgọ́rùn kan ṣe olóore yìí jẹ́ kọ́mọ sí pọ́n ṣọ́mẹ̀ nígbà tó lè bẹ́ẹ̀ ló bá bá wọn bẹ́ẹ̀ lóòótọ́ kí lẹ́ ṣe yìí ẹ̀rọ tó jẹ́ olórí yóò lé lọ ní ẹ̀rọ wọn ni àwọn ah, ah, kan ṣe náà ni wọn ni kódà aláì à ń ṣe náà ni ó ní ẹ̀yin ọmọlẹ́yìn ànábì má asọ̀rọ̀ àhàlàkàtàkùn ìparun ìmọ̀ ayá púpọ̀ ìṣìnà ìmọ̀ yá bá bá padà sílé àwọn asọ́tà ànábì lò ń bẹ̀ kègbò kódà àwọn abọ́tà ànábì fi jẹun tá a bá túnú a bá wọlé nìṣẹ́ àwọn abọ́tà ànábì fi jẹun lójú ayé rẹ̀ wá lẹ́wọ́n ṣe wa Muhammadu tawafiru làwọn ọmọ kí wà a ti pọ̀ lórí ilẹ̀ yìí tó ló bí wa náà lẹ́ẹ̀tí ṣe wí eléyìí bàbá lọ tán kọ́ ìtumọ̀ ọ̀rọ̀ ah, ah, wọn bàbá ni a eré direct mọ́ṣúrọ̀ aláìyá àgbẹ̀rún kẹ́kẹ́ kọjá rè wà ní ìmínú sọ ọ̀rọ̀ àníyàn yìí kọ́ lèmi náà wí àmọ́ ká mọ̀ rí dẹ́nilẹ̀ lè kọ́ eré láyé òsì bá mélòó mélòó ẹ ti máa ń gbèrú dáadáa tó ìsìnkú kò ní gbogbo tí ń bẹ̀lẹ̀ kò wọ́ kò sí kí mo pínlẹ̀ wọn kò wọ́ so ọ̀rọ̀ tí ń fi bẹ́lẹ̀ kìí sọ̀rọ̀ òṣèlú èyí sì sọ̀rọ̀ jìyà ọlọ́mọsá fún alágbóyé ọ̀rọ̀ rẹ̀ ọjọ́ ti lọ púpọ̀ àtúntì lọ àsìkò kọjá ń ta fẹ́ ló ẹja dún báyìí أبلوا بمنه وكرمه وعزه وفضله يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه السلام عليكم ورحمة الله perpetual. Afàlá. Ṣáàkì ọjọ́ ti lọ. Ẹ̀sọ́ nínú ọ̀dẹ́ kan pé ṣé wà bùrọ̀kádé. Ọdẹ ìlànà. Ń gbé òun rẹ̀ ní wọ́n lẹ̀ òun wọ́n lẹ̀ mọ́ ti jáde náà ṣe nǹkan kan náà ni ẹ̀mọ́ kan máa lẹ̀wọ̀n náà pọ̀ mọ́. Ah, ìyàtọ̀ ń bẹ láàrin Sheikh Abdul Qadir Jailani àti ìtànpẹ̀ ní Ahmada Tijani ìyàtọ̀ ń bẹ o àfáàrí tó kọtíra dáadáa kódà tó wọn na súnà àtàwọn ahlus súnà lọ́wọ́ tó sì gbógun ti bídá àtàwọn ahlul bídá tíra kan bẹ̀rẹ̀ pé ní alùwúniyà alùwúniyà Sheikh Abdul Qadir Jilani ló kọ́ lórí ìta àwọn àṣáyírọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ bí kí ní ọ̀gán ní òfin ìdí bẹ́ẹ̀ àwọn àṣáyírọ̀ tó ń wò wọ́n jẹ́ pọ̀ púpọ̀ pé wọ́n máa ń kílèmù tó pọ̀ inú àwọn tí Sheikh Abdul Qadir ìgbókò tí làwọn àṣáyírọ̀ wa sọ ni pé ọ̀nà kí ní òjìn so èyí lóòótọ́ kò wá sẹ́ni tá a fọwọ́ bàdí rẹ̀ tá a ní gbàmẹ́ àwọn náà wá láwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí kù díẹ̀ kí káàtó tẹ́gẹ́ mi àti ẹ̀nà àwọn náà ti kí ni àwọn náà ní ti ẹnu ẹ̀sìn àwọn náà wà wọ́n bìkìláàfù Ahmad àti ìjà ni tí ó pé wọ́n gbọ́ lọ́mọdé ajá àgbà kó ọ̀sàmí èyàn lágbára o ó ṣe kíra pé lágbára pé ọ̀rọ̀ ti ṣọ́ra rẹ̀ báyìí àbí ò ṣọ́ra rẹ̀ jama ṣé súnà àti súfí jọra wọn rárá súfí ìpìlẹ̀ sápè ní ìráyésá àti ìgbádùmọ̀ ẹ̀sìn ọlọ́run àríyùn mọ́ àti kí ni ó àrí ó ti lọ pẹ̀lú zamani rẹ̀ dọ́rin tí mo nídi à ń jiyàn rẹ̀ ìwọ náà ma gbà oṣù jáde àbí ẹ̀wọ́n náà ma rí sáàsọ láwọn yí ẹnu ma tán gbájúmọ́ nù àrí nǹkan mi wà wílé tí wọ́n gánà bíbí kún ní aṣọ fún náà tẹ́lẹ̀ ní ìtàní tẹ́lẹ̀ mọ́ nìdí ìní ò mẹ́jì tẹ́lẹ̀ mọ́ náà oṣù bí ẹ bèèrè pé dáa àwọn bídà pẹ̀lú àwọn tí é kí ń jọ tí àwọn èèyàn kó kọ́kọ́ ti ẹ̀bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ mọ́ wọ̀nyí ti ráyé sá ìgbádùnmọ́ jẹ́ ìjọsìn ọlọ́run ìgbádùnmọ́ bẹ̀rù ọlọ́run agbègbè wọn làwọn kàn mú agbègbè wọn ní kíni lẹ́kàn mú kò sí láti ní ń bẹ́ kò sí sí kíni wàlẹ̀ ìta àmọ́lẹ̀ àtìkárò sọ̀bá wàlẹ̀ màtà ìta ti mọ́ ẹmọ sí bá lọ́bí ti mọ́ ìjùmọ̀ sí àwọn èyí ò làwọn mi lọ́sẹ̀rẹ̀ kí ń jọ mi ìtàn bá sínú bá gun orísun tó wà kéwù dáadáa àfáàtọ̀ fẹ́ràn jù nínú tèmi à torí inú ẹni tọ́lọ́wọ́ bá lò fi sànú wọn jù nínú tèmi à olóòtú àti káwọn èèyàn mọ̀ pé ń kí ní yìí ẹ má wo àwọn eléyìí nìkan àwọn tí wọ́n ń bọ̀ ní kílẹ̀ wọ́n rí bí àwọn eléyìí nínú tèmi àti ń fa àwọn àbùdùnẹ́yì àwọn àbùkọ́lù dè lánìí níṣẹ́ ń fa àwọn ilẹ̀ sí àwọn eléyìí yàtọ̀ ẹ mọ̀ fi ni wọ́n wọ́n ti pọ̀ bẹ́ẹ̀ tó ni gbogbo àwọn yìí àsáwọ̀ láwọn náà ti fẹ́ náà rùsí láì fáàkì àwọn míìnú wọn gbà sáré sọ̀rọ̀ ọgbọ̀ ẹgbùn tèmi àṣú bí i àfá àwọn ni mọ́mẹ́ntí mọ́ sí bẹ́ẹ̀ pé àfá àwọn ní gbùn tèmi à àwọn ní ṣe wípé náà mọ́ ń jòkó lẹ́yìn àṣùbá tí ó sì mọ́ ṣe kò sì ṣàlékún ìmọ̀ ìwà nípa ìlú sọ̀nà afọ̀mọ́. pẹ̀lú bá wa sọ yìí ìkan agbọ́dá nìkan sọ pé àwọn ìpàdé tán mú ọ̀rọ̀ sínú ìwà náà àmọ́ tán ṣe pọ̀ ọ̀rọ̀ àwọn yẹn wà bá yorùbá já ó fẹ́ lágbára ọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ sínú báwo ni ẹ ṣe wá ṣe. àgbákò ń bẹ́ẹ̀ lẹ́yìn báyìí ọ̀nà kò sọ àmọ́ èmi náà rí fídíò táwọn èèyàn ìwà mọ ibi tí ń bọ̀ o èèyàn mọ ibi ọ̀rọ̀ ń lọ àmọ́ wọn mọ̀ pé gbà wọn tàbí tẹ kúkú wá àkókò mọ ìtàn wọn ẹ̀họ́ wà ní ọ̀ ṣe kí ni mo pè é ṣọ́wọ́ kàrọ̀ rí ni ọ̀ka ni ọ̀gbọ́n náà fà lẹ́yìn bá náà ẹni tá àbá béèrè tán rẹ̀ a ní mọ́ fi yóò bẹ̀rẹ̀ àtẹ́lẹ̀ àwọn tàbí ọ̀ wà ní wà ní ẹgbà tàbí tẹ́gbà mọ̀tán ẹwà dé ẹwà ní àwọn tàbí wọ́n gbẹ̀gbà wá ọ̀rọ̀ ẹ̀rọ àgbẹ̀gbẹ̀ kíkẹ́ ni àwọn òwe táwọn bàbá àwọn pa gan àwọn àdí táwọn sàábí àwọn táwọn sàábí òun gbà wá gan kò tó táwọn bàbá àwọn òwe táwọn bàbá àwọn pa ọ̀rọ̀ wọn ẹ bá ti rẹ tó sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ irú wọn ẹ ti mọ̀ pé ìmọ̀ ni ò ní ò tó ìmọ̀ pa àbí ọní táwọn sàábé gbà wá kò sí táwọn sàábé sọ o hmm. ní táwọn sàábé lọ́yẹ́ kí ni kí làwọn sàábé wọn gbà wá àdúsà náà ẹwà kàn bí ọlọ́run léèkì bàbá ṣé túmọ̀ tẹ́ ń sọ ni pé òwe táwọn bàbá yín pa ó rí ìdíjò kojú àdísà nábì lọ ọ̀rọ̀ tí ó sọ kí ni yóò sọ yóò ní àyọ ah, sí wíkọ sí wíkọ ah, bàbá ìtumọ̀ tẹ́ wá wínú wọ́n bá dúpọ̀ àwọn tàbí tẹ́ sọ àwọn òwe àwọn bàbá àwọn àwọn táwọn tàbí òun gbà wá gan kò tó òwe àwọn bàbá ẹ̀ kan bí ni bàbá tó ọ̀rọ̀ àwọn òwe àwọn bàbá wa tó ju hadith àná bá ti ní kò jùlọ ìtàwọn sàábé wá gbàgbọ́ àwọn kò pé méjì kí ní nǹkan àwọn hadith ní jẹ́ bẹ́ẹ̀ ìkejì ìjọ àwọn jìí ṣe bùkọ́ dímọ̀ ẹ àwọn sàábé àwọn náà àwùkú mọ́sàn wọn ẹ̀kàn bàbá bàbá ẹnu rẹ̀ ká ìtàn wọn síra ń bẹ síyàrù àlámí ànàbàlà ẹ̀rí ọ̀rọ̀ àwọn sàábé jẹ́ jẹ́ bẹ́ẹ̀ ó súdò lọ́kọ́ọ́bà ẹ̀rí ọ̀rọ̀ àwọn sàábé mẹ́ àlìsọ́ọ́bà ẹ̀rọ àwọn ọ̀rọ̀ àwọn sọ̀hábà àwọn àwọn àdéhùn tó kọ́rọ̀ àwọn sàábé pọ̀ tó bá ti lọ ká ẹ̀ mọ àwọn sàábé èwo bí ẹ̀dẹ̀ bá sọ fún wa pé sàbí báyìí a bá yí sọ ìtàn rẹ̀ bọ̀tẹ́ ẹ̀ bá ti wádìí ẹ̀rẹ́ ṣe kí ni ẹ̀lẹ́ mọ́ o torí pé innamal ilmu bit-ta'allum ìmọ̀ àmọ́ mọ́ pẹ̀lú kí ni pẹ̀lú kíkọ́ ẹ̀dùn kọ́lọ́dún kan ẹwà lẹ́mọ̀ ẹjẹ́ àmọ́ gbàjẹ́ ẹ̀wà ibi kálẹ̀ sọ́n ti pé àwa wà àmọ́ àní ẹ̀wà àmọ́ àtọ́ àdébùkálá ojú wèyí pé ọ̀pọ̀rọ̀ ni torí pé ẹ̀ ní wà tẹ́mọ́sẹ̀kí ni ẹ̀mọ́ rí olùpọ̀rọ̀ náà sọ̀rọ̀ wọn nídìí àlọ́ àmọ́ ọ̀rọ̀ bàbá àwọn ojú wá rí pé náà pé àwọn tí ń díjà alẹ̀ ní díjà alẹ̀ tí dábàá àti wọ́n rọ̀ mí ìjú àbáwọn ajarí kan pé kí ni ẹ̀wọ́n àwọn ṣe mòlúdì ẹ̀ tó láti máa rówó ẹ̀ láti máa wọlé à ebi ló dé o ebi ló dé kí ni sọ̀rí tẹ́bí bá ti dé ebi èé wọnú kí n tó fa ogun kan nù ọlọ́mọ́sà bá tún lẹ̀ yorùbá ṣe ọlọ́mọ àṣánú àwọn àlùfáà wa lẹ̀ yorùbá ọ̀tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe ọlọ́mọ àwùjọ àlẹ́ àlà ẹ̀dá gbogbo وصلى الله وسلم على عبدك رسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته